بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه وموالاه gẹ́gẹ́ bí tábà ọ̀nà ni ọ̀rọ̀ tá a sọ lórí Ar-Rahman Ar-Rahim tọ́jú àyà kejì tó jẹ́ àyà ẹlẹ́ẹ̀kẹta àbí sọ́ọ̀lì ẹlẹ́ẹ̀kejì nínú suratul Fatiha. agbẹ́rẹ́ ẹlẹ́kẹsàn-án onáàlà fẹ́mẹ́rin bá kájọ lọ kí wọn onáà ní káàpì ní tẹ̀lifíìrù rahmatullahi ta'ala bi'ibadihi. ìjẹ́ oríṣiríṣi nípa àánú tí ọlọ́ọ̀bá ṣe fún ẹ̀dá rẹ̀ ìpín tó pín sí ètò àtàṣíwájú ni àmì àánú ọlọ́run tọ́lọ̀ sọ́nù kùrán àbẹ́tí ọ̀mẹ́ ìbánú kùrán náà káwọn pé àánú ọlọ́run lásọ síwájú ṣùgbọ́n sì káwá pín ní ìsọ̀rí ìsọ̀rí àánú ọlọ́run ọba ìjọlá ìtọ́pọ̀ ni ìgbẹ́jọ́ ọlọ́run nìkan lórí ìsọ̀rí ẹ̀ ẹ̀dá òbí sọ́ọ́. rahmatin amma wa rahmatin khassa tàbá wò ó ní sí àánú yìí sọ́ká gbogbo ẹ̀dá ni àwọn náà ń ṣe fún àwọn ẹ̀kan àwọn ẹ̀dá kan pàtó àdúgbò kúṣọ̀nù méjì àánú ọlọ́run ìtọ́kárí kájú ni àwọn akẹ́kọ̀ọ́ àánú náà àti àánú ọlọ́run ìtọ́jú ẹ̀sà fún àwọn ìgbìyànjú kájú ni àwọn akẹ́kọ̀ọ́ kájú. ìtọ́ka nínú ilé ọwọ́ àwọn Qur'an sọ́ọ́tù káfíọ̀ ayà kéde tọ́lọ̀ bá nígbà lọ́sọ̀ yìí bí alladhina yahmiluna al-'arsha wa man hawlahu yusabbihuna bihamdi rabbihim wa yu'minuna bihi wa yastaghfiruna lilladhina amanu rabbana wasi'ta kulla shay'in rahmatan wa 'ilma. فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم اللهم عليك ولا وانصف عنه عيالي إكرم رواه ملائكة وما صار ọlọ́run pé ọ̀gbàna ilé olùtọ́jú wa olùwé wa wọ́n sì ń dàbò làṣẹ ìrọ̀ àtúntàmúwa ìmọ̀ àdùn rẹ̀ kárí gbogbo gan pátápátá bẹ́ẹ̀ náà ni ìmọ̀ rẹ ọkàlù gbogbo kan pátápátá nínú pípọ̀ ọ̀rọ̀ ọlọ́run ti kárí gbogbo nǹkan bẹ́ẹ̀ ní àánú rẹ kò sí tọ́ yọ ọ́lẹ̀ tí orí àlọ́ ọlọ́gà làṣọ ilé rahmatul hamdawa àánú ọlọ́run tọ́kárí gbogbo ẹ̀dá pátápátá. bẹ́ẹ̀ náà nínú sọ́dọ̀ àárọ̀. ومغفرتها ورحمتي واسعة كل شيء آية في 156 من سورة الأعراف قال ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون قال àánú أعلم ọlọ́run wọ́n sì àdìgún láṣẹ yìí ọ̀kárí gbogbo tí ò yọ òfin mọ́lẹ̀ tí wọ́n bá lọ yọ òfin mọ́lẹ̀ sọ fún wa ọlọ́ọ̀bà àlejò ẹ̀rọ ni àánú kò sí iná tí ó sọ fún orí àtọ̀mọ̀ ọlọ́ọ̀bà bàtà àtúntò ha èmi ọlọ́ọ̀ wá sí lọ́rùn ẹ̀yà lílẹ̀ ní nínú ẹ̀yà tàkùn fún àwọn tí wọ́n bá bẹ̀ wò mọ́ ọlọ́run àánú òun mọ̀sẹ́ tó lé sí lọ́rùn ìlú òun ṣùgbọ́n fún ara wọn wọ́n wá sí lọ́rùn wà yóò otu na zakata àwọn tá a ló gbé wọn nú ẹ̀mí táwọn náà yọ zaka ọlọ́dún náà sànú wọn wọn lẹ́yìn yìí bí ayé àti náà yóò mínú wọn. àti àwọn tí wọn nígbàgbọ́ sí ayé àwọn ọlọ́run ọ̀rọ̀ àwọn ọlọ́run tá a ń sọ fún àwọn àmọ́bí ọlọ́run eléyìí tọ́ka lórí arahmatul arahmatul àánú ọlọ́run tọ́ka gbogbo ẹ̀dá arahmatul khasa tọ́jà ìkejì rẹ̀ àánú ọlọ́run tó ṣe ní ẹ̀sà nínú ẹ̀dá ẹni tọ́lọ́ fi dín kí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ò sí fún ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀dá lọ́lọ́run tọ́lọ́ sọ pé wàfàkùdálínákùn wàfàkùdálínáhùn àlàkẹ́fẹ́rẹ́ ní mẹ́rin kàlákìnà àtẹ́kùnrin la. ajú alámọ̀mọ̀ ẹ̀dẹ́ ènìyàn ju ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá lọ nínú ẹ̀sìn ìfọ̀ àwọn náà láti dá wọn. ọlọ́run tó wọn sọ fún wa ní suratul ahzab àyà forty three ọlọ́run ní yóò di aláàánú fún àwọn múmi lódodo ìyẹn àánú tí ẹ sà iná jẹ ìpín àkọ́kọ́ yẹn lábala ẹ ìpín yẹn lábala àkọ́kọ́ sí rahma ọkárí àbíkọ̀kárí àbẹ́sàlẹ̀. ìròyìn ẹlẹ́gbẹ̀ẹ́jì oní àyíká àgbèrè bẹ́ẹ̀ bá ìtọ̀wé kẹlá ìdáhàlà ìrìnsá bẹ̀rẹ̀ tọ́ ìṣe án wà mẹ́ni ìdí ìṣe kọ́bi yẹ̀dọ́kùrù wọ̀yà àkóbòhù dọ́rọ́ lọ́hùn فتنقسم إلى رحمة منحة ورحمة منعة tàbá ní káwọ yìí sí pé ṣé ọlọ́run yẹn ní nǹkan tí ó gbé ògùn àánú kan nìyí jẹ́ àbí ọkọ̀ tí nǹkan tó lè ní tó tó lè kó nira báyà èèyàn nímọ̀ sí ni kò nímọ̀ sí ni lára àánú ọlọ́run náà ni adẹ́gbẹ́ ráhùn ọlọ́run àánú ọlọ́run òkúso náà tó kú sọ̀rọ̀ méjìlá bẹ́ẹ̀ ni rahmatu minha àti rahmatu mani'a àánú ọlọ́run tí túmọ̀ àti tí ọlọ́run kó yẹ ní nǹkan tí ó nínú ẹ̀ ní orí ara wa tọ́lọ́ fún àyè ìmọ̀ tọ́lọ̀ ń bá fún wa owó tọ́lọ̀ ń bá fún wa ipò tọ́lọ̀ ń bá fún wa ara arákùnmọ́tò mi ní kàyé lára àánú wípé ọlọ́run bá fún wa ní nǹkan ó fún wa tọ́ ọba ní ẹ̀tọ́ ọ̀rẹ́ ọ̀gbọ́dọ̀ náà ní bẹ́ẹ̀ ọ̀hún ṣàtọ́kọ inú ni yẹ̀wò àwọn ní ìgbìyànjú lójú tiẹ̀ lọ lọ́nà òṣè fún ọ. má sọ pé kọ́ ọ̀rẹ́ ni mọ́tò ọ̀gbọ́dọ̀ náà ní bẹ́ẹ̀ ìwọ náà gbìyànjú kó o ṣe wàhálà pọ̀ áà múmi lódodo ọgbọ́dọ̀ gbọ́dọ̀ rahmatu min hakim àánú lọ́lọ́run ṣe fún ọ nípa agbófin ọlẹ́kùn ló ṣe é lẹ́bùn fún ọ ìgbà míì sí ibẹ̀ tí ó jẹ rahmatu mania ọtọ ọ̀sán tó fún ọlọ́dọ̀ ọlọ́run kò ṣe fún ọ ó gbìyànjú gbìyànjú kò sá ṣe fún ọ náà ni lẹ́yìn ọ̀rẹ́ ìwọ́n náà wá bẹ̀ wá gbé à fún òdúgbò lọ́dọ̀ náà tọ́lọ́ bá dé kọ́dọ̀ ṣe ìjọba ìtọ́rọ̀ ọ̀run bá sì mọ̀ ṣe àtọ́lọ́wọ́ fi kọ́ bí aburú kan bó lè ráhùmọ́tò bá ní àyè yẹn ọlọ́run ti rákòlò bí obìnrin ga lọ́kọ̀ ọ̀hún lọ́wọ́ orúkọ rẹ̀ pé dábùkù kò wúwo láti òfẹ́ tíráàmù fẹ́ lọ rajà àwọn ọ̀rẹ́ mi ní lọ lọ́kọ̀ bá yára òun ló kàn fún ọ̀yà ó sì máa kọ́kọ́ lówó lọ ní wọn ń bí lọ kọ̀sáàrò wo tí ó fi kún owó tí ó fi tíráàmù àwọn ìlú bá lọ wọ́n ń bọ̀ lójú ọ̀nà ní ẹ bá fóònù ẹ̀ pé amọ́tòmọ́lá ti kẹ́ẹ̀tì ẹni ẹjọ́ fẹ́ lọ fún wọn ní ọdún kù. lọ́sẹ̀ wa gbọ́ ọlọ́run lọ́mọ sàánú tí òjò kọ̀ mọ́ fún ní owó ní orí tó sì ti bàjá ìtọ́sẹ̀lẹ̀ ní oge tí wọ́n ní wọ́n gbé ẹ̀rù ti tóbi ọlọ́run. ojúwọ́ rẹ̀ mú igbe ọlọ́run ọ̀rọ̀ ọkọ yẹn mú pé kọ́sà àdúrà ẹ̀kọ́ fún ní ìgbẹ́ yẹn ọlọ́run sì fi ti aburú kò ẹ̀wọ́n ìgbẹ́ yẹn. tí túmọ̀ sí pé ọlọ́ọ̀ba a máa kọ́dí yẹn kó mi nǹkan mi ní ìkọ́dí pé kọ́dí àánú tọ́ba wò lè fi hàn yẹn tọ́ba wò sì lè má fi hàn yẹn. ẹ wo àwọn agbàlọ́wọ́ mi ò ní jẹ́ bẹ́ẹ̀ ní àwùjọ wa yẹn àwọn alámòsì bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá wọn tó bọ̀ gbogbo wa fún nígbà tí wọ́n bá ní wọ́n kú òtítì níjó ni ọlọ́run ọmọ yẹn mẹ́tò jẹ́ ń jí gbé wọ́n kàn jí mọ́tò ṣeré láwọn aláfiláwí kódà èèyàn èèyàn gíga tí wọ́n jí mọ́tò rẹ̀ tí ò rí tọ́wọ́ ọtí tọlọ́pàá wọ́n ní kọ́ padà ọlọ́la torí bíi sẹ́wọ́ntì mọ́tò kan bẹ̀ tí ń haidá lọ́wọ́ àlẹ́ bọ́dà wọ́n kò dé lọ́la kóòtù tó tó kó bẹ́ẹ̀ wọ́n ti mú kó àwọn mọ́tò mi wọlé jẹ́ kó dé mọ́tò ìyàwó ti náà wọ́n ti kó mi yìí ọwọ́ pé ẹkú lórí títí rà lọ tó ń pé bẹ́ẹ̀ wà lórí títí wọn náà ẹwù sẹ́jẹ́ tó ṣe fún alẹ́ gbẹ̀gbẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn kan náà jẹ́ sọ́sẹ́ náà bí ẹ ṣe ń fún wọn ṣe ń gba bọ̀ wọ́n tó ń ọ̀sẹ̀ tí bẹ́ẹ̀ ṣe wọ́n tó ń dé ẹwù ọlọ́run ọlọ́run sọ لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين tí kì í bá ti di ọlọ́run bá fi apá kan lu àwọn èèyàn bá sì rí apá kan títí ti agbúgbò fún wọn. ilẹ̀ ìbájúbàjẹ́ èèyàn gbọ́dọ̀ pé ìjọba ìjọba ò ṣe ń kankan ìsọkúsọ ní lọ asọ́gbọ́n ní asọ́gbọ́n ní. tó ti bí ẹsẹ̀ ìjẹ́ ń kúwó jọ ìjẹ́ ń gbé ìṣèṣe kékeré wàhálà tí ẹ ń ṣe lórí ìlú kì í ṣe kékeré kìí ti sẹ́ẹ̀ tó mọ lọ sùn ìgbọ̀n báwo ni màá ló jí àwọn tó ń kó lẹ́ ni wọ́n ti di wọ́n ti wà lẹ̀ táìmù wọ́n máa táìmù ẹ̀ ní àwọn òbí ọ̀sá yìí ti wà lẹ̀ omi tó ṣe kó jẹ náà àwọn òbí ọ̀sá yìí àwọn tẹ́ tí wà pẹ́ ní ìjọ ìgbà àgbà tó bá tó gbé lọ́wọ́ tó lọ bẹ́ẹ̀ sí ẹ̀ṣọ́ ni wọ́n tó rí ṣe ṣùgbọ́n nígbà ń bú wọn sí ni wípé omi ó ti pọ̀jọ kà lọ ibi tó yẹ kí development wọ́n dé nù

tọ́ba ti á ju agbára kílíìkì lọ wọ́n mọ̀ fún ní plasma wọ́n mọ̀ rí báyìí sí dena hospital yóò bá gbàgbé lọ. ọ̀dọ́ ọdún wa èyí bẹ́ títí mo fi kú mbẹ́ títí mo fi kú mbẹ́ ọmọ ìlú ìsanwó oògùn rárá ìwà àwọn àwọn jẹ́ àwọn jẹ́ kọ́lẹ́tì tó wà ó bẹ́ẹ̀ sì ni o sọ́mọ ògùn sanwó sanwó ní jẹ́rọ hospital ní ìsìn àti clinic tí wọ́n sanwó oògùn wọ́n ní títí ìsìn àwọn jẹ́ sẹ́ẹ̀dì eré ìdájọ́ ìdájọ́ hpc àgbègbè ilé ìsanwó tẹ́lẹ̀ nígbà tí ẹkọ́nọ́mì ṣèkì lásìkò kan láyè lórí pé náà sanwó owó ní kí òní kájọ wá ọmọ ọmọ àwa ń tiwa ó dàbí ìjọba kó oògùn àwọn kan pé ó dùn báyìí sàlùwà àwọn development yẹn wà up to date ṣùgbọ́n síbẹ̀ ọlọ́run fi wọ́n dáàbò bo wá pẹ̀lú wá ẹ̀wọ̀n tí gbogbo àwọn ìbá fojú tí ìbá fojú ọmọ nàìjíríà rẹ̀ tó bá yẹ kó ìjọba ń bẹ lọ́wọ́ mu abẹ́rẹ́ àwọn jẹ́ ń fi dáàbò àwọn ọmọdé àwọn òkòtè kí wọ́n fún wọn lọ fábàdà kí wọ́n fojú ní ọmọ níwọ̀n bàbá adébẹ̀ fún ọ náà ni o tẹ́ bá lọ lágbára àdúgbò ìgbàgbọ́ fún àwọn ẹ̀wọ̀n àwùjá lọ tẹ́ ń kọ́ ọ̀dọ́ ẹ̀wọ̀n náà àwọn èèyàn tó ti gbé náà bá ti gba ti wọn bí pàtí ìṣe èèyàn yìí. àwọn àwọn àwọn péètì wọn náà ti mẹ́nu àwùjọ wa kọ́lọ̀ kọ́lọ̀ wá pẹ̀lú wọn. wọ́n ní inú ọjẹ́ káàmìlì àbọ̀jẹ́ mọ̀tẹ́lì àbọ̀jẹ́ mídíà tó àbá ti sí inú wọn. tí wọ́n bá kọ́ ilé pọ̀ ni wọ́n lọ fún mídíà ni lọ. òun mídíà sí àwọn ìsálámọ̀ sí pé pọ̀ lọ́wọ́ bó sùn wọn rọ kìíní bọ́ bá sálámọ̀ bàbá ti wá ń bá tẹ ẹ̀rọ abẹ́rẹ́ ẹ̀gbá lọ fún ọmọ níbi ayélujára tí wọ́n kàn tó sáájú lọ́mọ tó rẹ̀ lé lọ́nà kọ́lá wa. táwọn ìgbà lọ ní wẹ́pọ̀ tẹ̀lé wàhálà ní násánà tẹ̀lé sùkú oòrùn nìka kéṣe wọ́n ní wọ́n tó ẹlọ́bẹ̀ ọ́ torí ẹni ní sùúrà yìí. násánà tẹ̀lé kò sí àtẹ̀lé kò sí àgbà ojú ẹ̀sìn àgbà ojú ẹ̀sìn kọ́nà kọ́lá wa àwọn náà ní ẹni ẹja tí máa rọ̀ lẹ̀. Ẹjí máa lọ mẹ́sàn-án. Táwọn èèyàn kọ́ ní ẹ̀mọ́ lọ́nà ayé gbogbo ìdúgbò àwọn èèyàn òye. Jímọ̀ àgọ́ mẹ́sàn-án jímọ̀ àgọ́ mẹ́sàn-án aláàárọ̀ pẹ̀lú Islam tí ò sí èdè bẹ̀. Abẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni. Àdúgbò sọ́lá bá àdúgbò sọ́lá ó dúró láàárọ̀ yìí kì í ṣe tuntun. Ó sì lọ́gbàdúgbò ní mọ́tò àpò àwọn àlẹ́ bílà. Saudi Arabia nìkan ní lomọ́gbàbọ̀ lẹ́hàmbẹ́rì ní gbogbo àgbáyé. àwọn bí wọn fúnra wọn ò ní yíma àwọn torí kékeré tó lànà sàṣà àrùsè káyìn èyí tó ṣe káyìn ló ti tẹ pẹlẹ mọ ìní tí láti wáyé lànà ìmọ̀ ìjìmọ̀ sọlọ wà á lọ sọlọ lẹ́yìn ìgbà tó bá di àtàrí. ó ti wá jẹ́ pé súnà tó wó jù nínú gbogbo súnà ìdè ìbẹ́láyé èyí tí ó ṣe ìbáàmù ló ti wà lọ́wọ́ àwọn ọmú lọ́wọ́ àwọn igi lẹ́fẹ́ lò tí ọ̀sẹ̀ lẹ́fẹ́ tí Yorùbá la yé gbogbo àgbáyé ọkọ̀ wa ló ti àti ká kan? ń kà ní kéde ìdìbò lẹ́ka tíá ẹ̀yìn ìfẹ́ nípa láàbà kò sí ìwọ ní káwọ bàtà nínú àníjọ náà fún ẹ̀kọ́rí ìlú abẹ́wẹ́ pé ká máa wọ bàtà nínú tọ́ba jẹ́ pé gbogbo ó sáfì àdìdì bàtà yẹn fi ń kírun lásìkò àdìdì sálà kó o lè jáwọ́ kó o fẹ́ ti tìbì sìn ó ti wá jẹ́ pé ìlú lẹ́yìn wá lọ rí wọ́n wá wọ́n bá débi jókòó ló ṣe wá sí i. wọn tó bàbá tàbí ọdún tó kù bá wà àjọ wà ní yìí wọn wà sọ pé tí o sì nù oṣù náà ni tí ọ̀sẹ̀ yìí kú ni èèyàn ní ká fóònù mi ó ní ṣé ṣé ìyẹn lè bàtà bí òun ní ni ó lè bí tọkàn wá ti ẹ wá ní ẹni mọ́sálásí àwọn kọ́ ẹnìkan bẹ lọ́yẹ́ pé wọ́n á fi bàtà kí o nígbà táwọn tó wá kí o pé ẹ̀gbẹ́lẹ̀ wà bẹ̀ yọ wà kó wá sẹ́yìn ọ̀dọ́ mọ́sálásí yọ wà kọ́ dáadáa ní gbogbo yìí ó rí yọ sẹ́ wà á ti bẹ̀ bẹ̀ yóò sì máa lọ sórí mímbà mi torí kò ní mọ́ mo ní ẹgbẹ́ kó mọ́sálásí ẹ̀ ń gbé dàrú ẹ wá tún sọ fún mi pé ah, ṣé se ṣé èmi lẹ́yìn tó ní pé kí wọ́n gbàgbà tó lò dá sẹ́yìn náà tó wá dà bá àjà àti ìjọba bá ẹ bá lè wọ́n tó yọ̀ lọ́wọ́ rẹ̀ adé a dà mú lọ. ayé inú bẹ́ẹ̀ ni a bẹ́ẹ̀ lọ́wọ́ mi èmi tí mo tún lọ sọ̀rọ̀ wò sí èyí sọ̀rọ̀ náà sùn dáṣẹ́ nìkan mo tún bá yín sọ̀rọ̀ wọ́n yìí sí èmi tí mo tún sọ̀rọ̀ wò sí èyí tó fi ń tọ́ yín lẹ́nu ó ń gbogbo lọ tí ọ̀wọ́ ìyẹn lọ sòkè sí wọn ní ìyẹn bàbá kí o ṣùgbọ́n láti ọmọ ti dáwọ́ mọ́sálásí pé wọ́n máa ní ti mọ́sálásí èmi ọ̀dálẹ̀ tọ́wọ́ àti bàtà tó ń gbọ́ ọ̀bọ pẹ̀lú pẹ̀lú ẹ̀rẹ̀ pẹ̀lú ìyẹ̀bẹ̀ tọ́wọ́ àti dọ̀tí mọ́sálásí tí èmi ọ̀dọ́jú náà wọ́n dọ̀tí mọ́sálásí tí ọlọ́run ọ̀dọ́jú ẹ̀ ìwọ́n lọ́mọ sanwó tí wọ́n lù balẹ̀ tí wọ́n máa ń kúrò ń wò wá tí wọ́n máa pọ̀ wọ́n. tí kọ̀ọ̀dúnṣà bá wà láti kẹ́ bàtà kírun àdéhùn sọ́dọ̀ kó sí ìwọ̀n bẹ́ẹ̀ kótó fún ẹ̀kọ́ lójú wọn fẹ́ ka àwọn kan bẹ wọn máa gbọ́ bàtà lé nínú àwọn kẹ́ńtẹ́sì tó sáájú ẹ̀yẹ máa wọ bàtà ẹ sì máa kírun nínú bàtà yìí àdéhùn bàtà mi kírun pẹ̀lú bàtà jọ kan ìwé sì sọ pé gbẹgbẹgbẹ àdéhùn náà sáré kọ ó tún bá wẹ lọ sọlọ lọ àdéhùn bóòlù ẹ ti ṣe mọ́sálásí wọn jọ náà sí mọ́sálásí pé lábáwọ̀ gbóngbà tó dé mọ́sálásí àdéhùn sàṣà kò sì lè sí àtọ̀ kankan láàrin àti oko tó ní mọ̀ ọgbà fún sẹ́gbẹ̀ẹ́ kan ní láwọn náà gbígbà tó sọ̀rọ̀ ìjẹ́ ìbílẹ̀ sọ̀rọ̀ mọ́ àlọ́ ṣé ìwà àti èyí gbé ayé kankan pọ̀ nínú láàrin ṣé ìwé níta fún táìsì ń so yóò dì yóò dì kọ́ òun náà ní pé àánú ọlọ́run ọ̀bẹ di kọ́dé pé ọlọ́ọ̀ba ọjà àbùkù wá pẹ̀lú àwọn ìjọba pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn òbí fún ọmọ pẹ̀lú síkírọ́tì tí gbogbo ẹ̀ka sáàmì kọ́tọ́ kọjá tó ọ̀nà halal tí èsè ọ̀nà haram so ọlọ́ọ̀ba àmọ́ fi apá kan dáàbòbò apá kan ọlọ́sìn kẹ̀kọ́ fún yẹn nígbà míì níbi nǹkan kọjá tó ń dorí pé ó fi dáàbòbò yẹn sòyọ́ wà dé àánú látọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta tá a bá wù sí yìí sí wípé àánú ìṣe tọ́kàn ni àbí tọ́pamọ́ àánú ọlọ́run àwa kù sí ọ̀nà mẹ́ta alábọ̀bọ̀ ìlú tá a kù ní rákìmọ̀ tó ń dọ́wọ́dọ́wà àánú ọlọ́run tọ́kàn tí wọ́n lórí pé àkọlẹ́ àánú ọlọ́run nílé. mọ̀mọ́ òfin wa ní agbára nìyẹn fi máa ní owó ni fúyàlẹ̀ fúyàlẹ̀ kí ni wọ́n bìnrin lọ. bọ́jà ni ẹni tí wàhálà níbi náà lójú ẹni tí wàhálà níbi ó dùn ní ibi táyì sí. àwọn èèyàn ti pé ìjà ti yìí títí dalẹ́ ọmọ sí nígbà bá dé ní oṣù wa lọ. ẹ̀ pé àánú ọlọ́run a máa hàn ẹlòmíì tọmọ ti sùmọ́yàwó rẹ̀ ní ojú ni lọ́ba àwọn kẹlẹ́ bá tó àwùjáwù ìyàwó mi tọmọ lọ́wọ́ ọ̀gá kìlù ti lójú ní ìsinyìí ṣé kó lè léyìn lé àbọ̀ tẹ̀lé ẹ̀ tẹ́nìkẹ́ni ti súnmọ́ súnmọ́ súnmọ́ tó ti sú gbogbo táìmù ló ti gbà ó ti mọ gbogbo táìmù táwọn dọ́kítọ̀ máa ń sọ ìgbà láyé ní kíníkà ìgbà láyé ní kíníkà ìgbà láyé ló súnmọ́. gómìnà ẹni ẹni mi tún ti sọ mí lọ́lọ́ àsìkò mi tí ọba ṣẹlẹ̀ àmọ́ wọ́n tún sọ fún ojúṣe náà síbẹ̀ ojú kan ní ojú ìwọ́n tó lọ́n bá ṣe fún ó tó wà láàyè àánú ọlọ́lẹ̀ má wàá bá àánú ọlọ́lẹ̀ má àbọ̀jì rárá o bàbá gbogbo bí èsì ìjà lè ń bọ̀ tọ́lọ́n bá tọ́jú gbogbo wọn. ọbẹ̀ àánú ọlọ́run tó ṣe pé kò sí ẹ̀dá kan tó lè sọ ń parẹ́ àbí ọlọ́run mọ́tò wáyé ní olùbá tí mi gan ṣe o ní olùbá tí mi lọ́fẹ́ lọ wá o àánú ọlọ́run bẹ tó ṣe pé o nìkan lọ́mọ rẹ̀ o sì bí ìlọ́wọ́ rẹ̀ pé kọ́ ọ̀mà ìnira tó ń lọ ọ̀sìn náà àánú ọlọ́run bẹ èyí tó ṣe pé lọ́wọ́ nílà tọ́mà ìtọ́kàn onímọ̀ tó wá pẹ́sọ́nù méjì èyí tó máa ń hàn sí gbogbo èèyàn àti tó lè gbé ẹni ẹ̀sà ni máa ń hàn sí ẹgbà fìyèdénú ẹgbà fìyèdénú ni wọ́n hàn sí èyí tó lè gbé ẹni tó bá fìyèdénú ni wọ́n hàn sí wọn ó lè jẹ́ pé o ti fẹ́ àti nǹkan báyìí lọ́ba sí yẹ̀kẹ̀ rẹ̀ disappointment bá ti dé iṣẹ́ ni wọ́n ti bọ́ tòwé rẹ̀ wọ́n náà ti tò ó lò ti náwó sí lábòjúwe kí wọ́n gbà fún ẹni lẹ́tọ̀ ọ̀bà apọ́ìmẹ̀ntì ni wọ́n bá ní rárá ẹni lè tí sáì ó ń tọ̀ bá tó kẹ́rà fún gbọ́ ya ló kẹ́ ní wọ́n sáì mọ̀ tó àwọn ìbẹ̀ lè ní wọ́n á sọ̀rọ̀ mo sì ṣe wàhálà tó yìí. ọba àgbà ọlọ mú mi ní òdodo tó bá ti fẹ́ ní sàfọ́nmẹ̀ ìsìkfàrù ní ọkọ̀ máa ṣe wọ́n ṣe àṣàbọ̀lá àṣàbọ̀lá àṣàbọ̀lá torí pé nǹkan ń bọ̀ ọlọ́run sì ṣe. ibi tó ti wá

kọ̀m̀pléǹ kan kọ̀m̀pléǹ méjèèjì ọlọ́run ìlú kí ó sì náà bòmí kan tó rahmatulahi dọ́ọ̀là ọkùnrin mọ̀ ṣùgbọ́n ní ìyọ̀bá ronú dáadáa kò ní mọ̀ bí àná ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ilé náà òun náà ní ìta àpèlé rahmatul musgawaja ẹ̀ eh, àánú ọlọ́run ní méjì rahmatul musgawaja àánú ọlọ́run oníbejì oní ọ̀tún wa kó sọ́nù mẹ́ta. máa bá wúwo wá pẹ̀lú wà á ìbá tuntun àdá máa bá wúwo àdá wà á ìbá tuntun àmà. ما كان رحمة في حق واحد وعذابا في حق آخر àwọn ọlọ́run èyí tó ṣe pé nígbà ọba ìsáyìí inú rẹ̀ ó dùn bá àwọn ọlọ́run rẹ̀ ṣùgbọ́n ìkàkùn rẹ̀ ìyá ni o ọlọ́run sọ akó òmùwé o. nínú ẹ̀ ayà tẹ́jú mọ̀ ẹlọ́wọ̀n suratul Kahf ìtàn Musa àti Khidir ọmọ tíjọ sọ pé àánú ọlọ́ọ̀lẹ́lẹ́ ọlọ́ọ̀lẹ́ kí sójú lọ́ pa tó bá dàgbà yóò sọ àwọn òbí rẹ̀ méjèèjì lórí ìtàn ẹ wù yà asájú àwọn èèyàn kan wọ ọmọ tí mo wòlé ọlọ́dún náà wà bọ̀ lọ́wọ́ ṣe wá àná ọlọ́dún. ìgbọ́dọ̀ tí wá wípé lẹ́yìn tí wọ́n bá ti dàgbà <laughs> yọ ọ́ sọ àwọn olùdíje ẹ̀ lórí ikú ọlọ́run wá ní. ẹlòmí nítorí okò bá lé wọn wá ọmọ ó sì sọ̀rọ̀ sọ́nà ẹlòmí nítorí pé ń wọ́wọ́ ó sì sẹ̀fọ́ sọ́nà tọ́lọ́ ń bá wá ṣe owó fún ọ tó o kú lórí ẹ̀rọ tó ń ṣe gan ló wù ú rahmatun wa áàtúbà dùbò àdá. bí ìgbà tí àánú ó gbé ìjọba ti mọ inú rẹ wà máa tó gbòòrò náà ṣùgbọ́n ìtọ́jú rẹ̀ ọ̀nà òsì àwọn ìjọba. bẹ́ẹ̀ náà ni ìpìlẹ̀ owó rẹ̀ aráàmọ̀ ni. ẹni lórí o jọ lóko rahmatu mọ̀ọ́á ìgbàgbọ́ wàhálà bá a ti ń bu àwọn ọmọ ìlànà ọlọ́run lòdọ́ ọbẹ̀ ra gbọ́ ọbẹ̀ ra wọ ọbẹ̀ kọ́lé ọbẹ̀ ra mọ́tò ó sì dá sí ọrùn ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ìjà ọlọ́run ni o nínú àdìsí àdébò ọlọ́run náà àyọ̀sọ́dà ọ̀sẹ̀ pé ẹsẹ̀ ọmọ ẹ̀dẹ́ òní yẹ mo béèrè pé mo ló ti rí mo ló ti bẹ̀ sí àánú ọlọ́run ní kúkú àtọ́lọ́ ti fún ọ àánú ọlọ́run ní létọ́lọ́ ní bọ̀ láti rí ìwọ náà lọ́kọ́ ọ̀sán owó fẹ́lẹ̀ kankan àánú ọlọ́run ní ṣùgbọ́n ṣé ìyàtọ̀ ọlọ́wọ́ ọmọ ọlọ́run bẹ́ẹ̀ tó gbọ́ àlọ́ ti yàtọ̀ lọ. mọ́tò ní ọgbọ́n ọgbọ́n wà ló ti fẹ̀ẹ́ tínú rẹ̀ ń dùn pé mọ́tò tèmi náà rè tí mo gbé ta àánú ọlọ́run ẹni tí náà bẹ̀rẹ̀ tí o ti rí o ṣùgbọ́n ṣé orúkọ máa ṣe tí ọba ìgbé àmà rẹ jẹ pẹ̀lú mọ́tò tí ó bu ajẹ́ pé dọ́ọ̀tù búra lọ́tù wà á lọ́tù wà á dà tọ́ba wù ọ́ máa ká àwọn ọlọ́run ilé ṣùgbọ́n kò ìkànnù rẹ̀ yá ni owó tó ń gbélé ìjọ tó ń ṣírò tó ń ṣírò nínú rẹ̀ tó ń gbé iye báyìí wà ní àkáǹtì rẹ̀.

nítorí kó o máa nu ọlọ́run ni ṣùgbọ́n kọ́ lọ́jọ́ pé ìyá yẹn kan mọ̀ rẹ̀ nítorí àti ìbò tó o ṣe gbogbo tó yẹ kọ́ lówó nílò ọ̀nà sí ọwá sì ìṣòro lásán òǹsí mílíọ̀nù òǹsí tírílíọ̀nù òǹsí bílíọ̀nù iye dọ́là tó ní pamọ́lé. bọ́lá ọba àdìjọba bó ṣe ṣe àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan mìíràn ń bẹ pé tó tó àwọn ìlú rẹ̀ agáàbùrì èyí ṣùgbọ́n ìtàngún rẹ̀ ọlọ́run àti ọjà sí àgùnbọ̀lọ́. ẹjọ́ òwòjú ìwọ̀gbọ̀ òwò lọ́fẹ́ wò kò ní bí kò ní dàgàdà. ní ọ̀rọ̀ wa wò pé owó ń kọ ayé ló wà ṣùgbọ́n ṣe sùúrù bọ̀lọ́. àwọn tí wọ́n ń dẹ́sẹ̀ tí ẹ ń ṣe gbogbo wàhálà yẹn ṣe bí ẹ lóyún ni àbíjọ́ wo lẹ́tọ́ fẹ́ gbé application jáde pé amẹ̀lídìí àwọn èèyàn afọ́nùdáwá ní ìbò agbadẹ́rọ̀ wa àbí afọ́nùdá ní ìdí ọ̀sẹ̀. àwọn jẹ́ lórí bẹ́ẹ̀ ni ìjọ ọlọ́dúnrún ti ta ló wà ló rẹ̀ tó ṣe kọ́ ilé ẹ̀ la tó fi ń sẹ́lọ̀ tàbí ìyàpá rẹ̀. ẹjọ́ náà bá fún mi kan bẹ̀ ọ̀sẹ̀sẹ̀ òní ló lè ṣe ìrọ́nù. àlùmọ́ra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ظاهره عذاب وعاقبته رحمة tọ́ọ̀bá ṣe sùúrù tó dúró tọ́lọ́ ìkángun rẹ̀ ọwọ́ àṣekìlì ọwọ́ náà ni wàhálà tó bá ti lórí kan wàhálà tó bá ti lórí aya wàhálà tó bá ti lórí ọmọ ọmọwé lórí gbogbo ni tó gbàgbà ọba tó lu yíyọ ọmọ sojúsì rẹ ni ẹnba ti sojúsì rẹ àìsìkì wọn náà mọ ẹ̀bá ti sọ́dọ̀ rẹ torúkọ náà ti dáa kúkà lùkọ ìwé àìsìkì tiẹ̀ bọba tó lóòrùn sojúsì rẹ yọ ọmọ fún ọ lọ́nà ìbòmí dàrẹ́ǹtì ni táwọn náà máa bọ́ bá gan wọn síbẹ̀ yọ ọ̀pọ̀lọpọ̀ yìí tó ti túká ayé ọ̀dọ́lọ́tọ̀ ìyàwó ọ̀dọ́lọ́tọ̀ ọ̀dọ́mọ pàdé lálẹ́ ṣùgbọ́n ọ̀dọ́ bá ti wàhálà tó mú mọ́ra tó o sojú sí rẹ dọ́ọ̀nù wo àgàbù wà á kì lọ tó rà mẹ́. ntọ́nà dé bẹ́ èyí kò fi yàwó sọ́wà ṣùgbọ́n ìtẹ́gun rẹ̀ ládàkọ́ pọ̀ lọ́wọ́ ní ọmọ létí rẹ̀ ọlọ́wọ́ bí ọdún láyé yóò sì gbọ́n ọdún láyé ìyá wọn. ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ilé onú ẹ̀ ní ìtòsí pé tá a bá ti rí báyìí ọjọ́ rahman lọ́jọ́ ẹ̀ nìkan ọjọ́ àdáàbò lọ́dọ̀ ẹnìkan rákàní lọ́dọ̀ ẹnìkan àdáàbò lọ́dọ̀ ẹnìkan àìsàn tó ṣe ọ́ tó ní níbi ọ̀gbìtù ìbánújẹ́ ní lọ́dọ̀ rẹ̀ káìsàn sí ọ àmúmọ́ra ni wàhálà ni ìyá ni ṣùgbọ́n iṣẹ́ òdo tó kalẹ̀ báwọn dókítà tí wọ́n mọ̀ sí lágbàáyé rẹ̀ ti pọ̀ tó láìsàn lọ sí. àwọn ọmọ tí ìsìnkú òdo tí wọ́n mọ̀ ọ́ jẹun ló ń ṣe fẹ́ kí wọ́n yìí ṣùgbọ́n lọ́n ti kúrò ayé nìyẹn. àwọn ìfọdí ọmọ ẹgbẹ́ yóò jẹ àgbà lọ́dọ̀ àwọn kan yóò sì jẹ ráńpẹ́ lọ́dọ̀ àwọn mi. làbíkí ráńpẹ́tò ńlá ìlú sáwọ́jà àánú ọlọ́run oníbejì àánú ọlọ́run oníbejì. àwọn àwọn yìí dáadáa nígbà tá a bá ń ka alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. lórí ìṣèjúbọ ọlọ́wà ọmọ ìgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ọmọ kò yí inú àánú ọlọ́run ọwọ́ àwọn ọbẹ̀ lọ́dọ̀ kọ́ lọ́wọ́ sí àánú ti tó bí ọ. tí ó yẹ àánú káyé àti kàlìkì yá tí ó yẹ àánú ká burú báyìí tí a sì tún ní pé ìgbẹ̀yìn rẹ̀ kọ́ máa tún yẹ àánú ọlọ́run padà. kọ́mọ sí ní àánú ká burú kí ọ wá di kí o kí ọ di yà. àsìkò tó ọ̀gbìn ìjọba ìjọba ìjọba kóbìlẹ̀ tó ń gba èdè àti àwọn àkàwé àti ìṣe ìfáwọn náà tó ní nínú ayé. ṣùgbọ́n ní àwọn ẹ̀rí tá a mú wá mo ti sọ fún yín òun náà ní sọ́wọ́n tó ká alẹ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ musa alẹ́ ìṣọ̀lá àbọ̀sán. ẹ̀ ní àyà sixty títí dé eighty two àwọn onímọ̀ ká wo yẹn mọ́ nísìnyí káà lọ́dọ̀ wọ̀ kàfúnra wa insha allah. nínú lọ́sẹ̀lẹ̀ ilé ayé náà láìsàn àbí àlè ìdọ́gba wa lára ẹlòmíì ẹ̀rí báyìí ẹ̀dá rẹ̀ ọ̀dà bíi tiwa tó wàá bẹ̀rẹ̀ mi o tó ọba bẹ̀rẹ̀ mi ọ̀kan tó sì ilé ayé mi. ọ̀sọ́fà kò sí inú mọ́ ṣùgbọ́n ọlọ́run fẹ́ kí wọ́n ní òwúrọ̀ àrùn àríkọ́sí látara rẹ̀. kó lè fọ ìyá àánú ọlọ́ọ̀lọ́ ti bọ̀. bèbè inú àwọn tí wọ́n tọ́jọ́ pé káàbìrì ni a máa sọ pé bóun tiẹ̀ tí ó kú tiẹ̀ bí ọba tiẹ̀ ní sọ̀rọ̀ àti kóhùn sáà tiẹ̀ wọ́n tiẹ̀ tiẹ̀ ti ń bí wa òun náà bímọ ẹni ọkàn yókù ni kóhùn máa sọ fáwọn èèyàn. wọ́n wá rí ọmọ bí gìlọ̀tọ̀ gìlọ̀tọ̀ pé pé àti ìtiwá lórí ẹ̀ tọ́ bá tọ́wọ́ tó fi mọ́ lọ ilé ọkọ̀ tó so ayé àkọlù yẹ dáadáa. bí àìsàn ọ̀la sí àwọn pharmacist bóun ni wọ́n ṣe kò wò ẹ̀wọ̀n yìí pharmacist ń bẹ lágbàáyé wọ́n mọ̀ kó ògùn lọ ní lóṣìṣì bẹ́ẹ̀ náà sì ni àìsàn lè ṣe èèyàn tó lọ́n lè fi dí agbó kan kó ògùn yàn pẹ̀lú torí àìsàn ni òde ọjáde àwọn tí wọ́n jáde tójú wọn kàn lè. bẹ́ẹ̀ náà ní tọ́mọ rẹ bá sáìsàn wàhálà ni fìtínà ni bí ẹ bá tẹ̀ lọ́lọ́ yìí ṣe jà á ọlọ́ba ní ọlọ́ba ní gbogbo ìbọ̀ wáyé o tún máa dúró lọ́dọ̀ ọlọ́ wọ́n máa jáde ẹ̀ sórí tó kútó kú mọ́tò jáde. tòótọ́ ìnira ni ṣùgbọ́n tó o bá gbà bọ́lọ́ tó ṣe sùúrù bọ́lọ́ ráfùmọ́ ọlọ́run bẹ́ẹ̀ wọ́n fojú àìsàn lásán wò. ọmọ ní o ti gbẹ láyé ọmọ ní o ti gbẹ fáìsàn ó ní àánú aláìsàn àwọn bíi tí wọn náà tó bá mẹ ibi ẹgbẹ́ náà bá láìsàn lọ́wọ́ wá bá ọdún ọdún ẹgbẹ́ ìsìlẹ ìjọ ń tọwọ ọdún ẹgbẹ́ ẹgbẹ́ ìyọràn lọ́wọ́ ni tí ò ní yọ ọ̀rọ̀ rárá láti ràn lọ́wọ́ kò gbà ládàwájú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sì ni yọ jẹ ìdá ẹ̀kọ́ fún ọ ìdá àbùkù fún ọ lórí àwọn ọmọ rẹ bí ìná àtọmọ mùsùlùmí ní àtiwọ náà ẹlòmíín bẹ abẹ́rẹ́ àjára kí wọ́n fún alákòwọ́ láìsàn wá kí ọmọ rẹ̀ ní ọlọ́wọ́ sọ ọba bẹ́ẹ̀ àjára bá lóun ọba òun lọ́ba náà kábẹ́rẹ́ àjára olóró yóò fi máa sọ àti fáwọn mi lọ́wọ́ tó bí ẹni tó bá tún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fún ẹ gbòòrò abẹ́rẹ́ ti ń gbà báyìí làwọn dọ́kítọ̀ lọ́kọ́ bá báyìí tó fi léwu sọwọ́ ajásá rahma bí ọ̀jásá rahma ọjásá àtúnwọ̀lọ́ ṣùgbọ́n gbà tí ń gbòòrò gbàjẹ́ lákọ̀ọ́kọ́. bẹ́ẹ̀ náà ní ikú tí ń pa wáyé inú àánú ọlọ́run ni wọ́n báyìí ẹ bá wọn lóró yọ ọ́n torí pé ń pé kí ẹ̀mí ó kúrò lára lẹ́yìn ìgbà tára bá ti wíìk tí ò lè gbé ẹ̀mí tó mọ́ bí ìgbà tí magnetism tó kúrò lára rẹ̀ ni. kọ́gbọ́dọ̀ mọ́ rí ara kí ẹ̀mí ó tó witness yẹn wà kíákíá ẹni ó ti kù lọ ẹni tó bá lásìdẹ́t witness yẹn wà kíákíá ẹni ó ti lọ agbára náà tó gbó tó tọ́ tó ti gbogbo ẹ̀ witness yẹn wà iná ẹni ẹni ó ti kù lọ tí witness ń bá wá wá sára tẹ́bi òkú bẹ́ẹ̀ olú ní gbádùn ìgbésí ayé rẹ̀ àwọn tí wọn bá ń wò àwọn tó ní gbádùn wọn ní gbádùn ara wọn tó bí ìwà líle ẹ bá sọ̀rọ̀ kọgbọ ẹkùn ló ń gbẹ rọgbà ẹsẹ̀ ń pọ́ǹpù ẹ̀ sílé ẹnì lára kó mi ṣùgbọ́n lẹ́ẹ̀kan lójúmọ́ ó lè mi ó lè mi àgbàǹgbà kò yá káàyè ìgbélé ìsì abẹ́ yìí wọ́n àkàkà tó rẹ̀ mọ̀ tó ń mi yìí. sẹ́yìn tó ti fìtí náà kò gbádùn ara rẹ̀ kò gbádùn àwọn èèyàn rẹ̀ náà gbádùn rẹ̀ ọlọ́run wá sí ikú ni torí pé àánú ló fi ṣe fún wa pé kò burúkú wọ ẹ̀mí máa lọ bí ààyè tiẹ̀ lọ́jọ́ ìwọ ara ẹ̀bùn mọ́ níbi ìyẹ̀pẹ̀ lọ́jọ́ àyè jẹ. anu ọlọ́run ni tí o sì lè di bẹ́ẹ̀ àwọn ìyá Quran àti fi àti fi sẹ̀rí lórí ẹ̀wù àti àdìsí àtẹ́lẹ̀ ọ̀sán ọ̀la àyè ọ̀sán náà ṣùgbọ́n torí àsìkò kálí níbi tí kálí níbi tí a fẹ́ insha Allah. bẹ́ẹ̀ náà ni wàhálà ti yànjú lórí dáwà fi sẹ̀rí ìlà ó nira ń lò lọ wàhálà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìnáwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ àánú ọlọ́run yọ kàn rẹ̀ èèyàn gbalaga lọ́dọ̀ ọlọ́run yóò rí bẹ́ẹ̀lẹ́ ayé yóò tún rí láti di àrùn wọ́n lè ní ìnàjà àgbòbí náà lẹ́dá ìdíyà ń tẹ̀ wọn sóbìlà yìí tí ẹ bá ti fọ̀pọ̀ òdodo sí tọ́lọ́run tó gbìyànjú tó yọ̀rọ̀ tọ́lọ́run ìtọ́sọ́nà ọlọ́run yọ ọmọ wa báyàn lórí àlàáfà ní tẹ̀sí ní àlórí àlàáfà ìdílé ayé tí wọ́n lọ́wọ́ ìlú wọn láàyè ojú agbára rẹ lọ ẹni tó ti kọjá wa tí ò lè ta àsìkò mọ́tò tó bá ti lọ kí o ibi tó ti lọ kí o ọjà iná lágbá ìlọ́kàn yẹn ìlọ́kàn ìjọ àjà àbẹ tó ní sí pẹ̀lú àwọn tí mo sì lọ kí o yóò fi wọn lẹ̀lẹ̀ yóò tó bá wọn lọ àìmọye sẹ́mi tó ti pa wá pọ̀ nítorí pé kí ni o nítorí pé àkójọ lójú ọ̀nà lọ́lọ́ ìnáwó fìdíyà tó ń àmọ̀ òkè ọ̀rọ̀ bìyẹn gbogbo ìwádìí láwọn muslim brother muslim sister inú mi máa ń dùn ọmọ ẹgbẹ́ ayá yẹn tọ́lọ́ sọ pé àwọn àṣàlù káàbì iná òun fìtí yá tó ń áhùn òkè rọ́bìrì ń wá sí iná òun gúdà ọlọ́ni ọ̀dọ́mọdékùnrin ni wọ́n áhùn òkè rọ́bìrì ń wọ́n ní gbàgbọ́ sọ́dọ̀ wọn bá wọn wá sí iná òun gúdà àwọn náà wá sí àlékún ọ̀nà náà àṣẹ́gun wa ẹ̀mẹ́rin kan ní ìdá àyíǹde ṣe tọ́jà pé ó ju ojú èjì wa lọ ṣùgbọ́n tó ọlọ́run ti wá wà báyìí ẹnu ní ìdálóbi ọ̀sẹ̀ ọmọ wa kò ń tẹ ọmọ ọmọ mú tiẹ̀ ṣe lágbàgbà nọ́mbà rẹ̀ bẹ lórí sẹ́ẹ̀tì mi èèyàn kan kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ bọ́dà wa bá ọmọ yìí ní ìjọba ọmọ yìí ní ìjọba ìlú báyìí lọ́wọ́ ìlú báyìí lẹ́yìn sí wa yóò ti rọrùn ní kíákíá kódà bí ìyàwó wa outside Nigeria ẹ̀ẹ́nà kọ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ bọ́dà alágbájá àtijọ́ ti dáwà ní Nàìjíríà tí ọ̀rọ̀ àti ti dáwà ní mo fẹ́ wà lọ́rí wọn kí ni ọbẹ̀ wà lọ́lé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ dáwọ̀ ni wọ́n pa wá pọ̀ àwa mọ̀ra wa ọlọ́run sì jẹ́ àti àwọn tó ìlẹ̀ dáadáa rẹ̀. sùwárà bẹ́ẹ̀ ṣùgbọ́n àdùn bẹ́ẹ̀ òye ọlọ́run bẹ́ẹ̀ àdùn ọlọ́run bẹ́ẹ̀ kò sí bí ìlú ṣe lè dá tó ṣe lè tòrò tó ṣe lè júṣe láì sí dáwọ̀ ìsàmìlà mẹ́ tí ọba ti síbi ọ̀wọ́n mọ́ fi gbà lùbì ni amanu bi rabbihim wa zidnahum huda tí báwo yẹ kẹ́ni buhari dàgbà lọ́dọ̀ wọn àwọn kan ní rìn tó fi mọ̀ pé àìkówó òdu jẹ ṣé nílé nílé òye ṣé nílé nílé òye yẹn ìgbẹ́ mọ̀ kówó òdu jẹ. kóhán náà ní ya ayyuhal ladhina amanu la ta'kulu amwalakum bainakum bil batil ìlà àǹtàkùn náà ti dà àtàní àǹtà ọ̀dọ̀ mi fún ẹ̀yẹ ògbà bódodo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ dúkìá láàrin ara pẹ̀lú ìbàjẹ́. tọ́ba jẹ́ lọ́dọ̀ àbàjẹ́ sínú rẹ̀ dùn adẹ́gbẹ́rẹ́ ahmed tó ń á ìlànà àdá. àánú ọlọ́ọ̀ni ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ kí ni ìyá ọlọ́ọ̀ tẹ́lẹ̀ náà ló fi sábó tí tí òògùn kàn ọlọ́run wá jẹ́ kí wọ́n àwọn tó ń jọ ní wọ́n máa bọ́ sórí ipò àwọn tí wọ́n máa pé ìwọ ọlọ́nkọ́lọ́ wọ́n máa pé ìwọ ọdún àná fún wa. aláwọ̀ bíi ìfẹ́ tó wà ní orí ilé EFCC lẹ́nu òun ti pápẹ́kì bí òun kò sí tí EFCC bẹ́ẹ̀ ti fún. kó o lè rí mẹ́rin à tí EFCC ọ̀gá ń mẹ́rin gbọ́ àwọn ọlọ́nkọ́ ọlọ́run bá yẹn lọ́lọ́kọ́ yà ọmọ dúró là sàrà ọjọ́ ń bọ̀ tí gbogbo tọ́lọ pápẹ́kì jẹ́ ọmọ gidi pé tọ́ọ̀mù yìí kò ọ̀pá bẹ́ẹ̀ ti kankan. kódà ọlọ́ọ̀bá àlejò ọlá ó lè tún tú àṣírí yìí nǹkan ní ayé kọ́mọ́sọ́lá ìbí àmọ́ gbogbo ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ ti tọ́ọ̀mù bẹ́ẹ̀ ti ta tí ó tún ta lórí òkúbi lọ bẹ́ẹ̀ tí ó sùn lọ bẹ́ẹ̀ tọ́mọ ó tún tún ta lórí káà ndóbi ló ti bá bẹ́ẹ̀ ti lè ṣùgbọ́n ìnàlẹ́ ìnsánalayàtọ̀ bá àrà àbùsẹ́gbẹ́nà. inna ila rabbika ruj'a ọmọ èdè ènìyàn kò lè ṣe kó máa ṣàtọ́jú tí ọmọ ìjọra ẹ̀ lójú ọmọ sọ àsọgbẹ́nu ara àbùsàbẹ̀nà nígbà tó bá ti kò sí àbà tó ń rọrọ̀ ọ̀hún. kò sí bí sí yóò bá yẹ yóò bá máa yọ kọjá ó ti gbà pé pé ọjọ́ olúwa ń tọ́jú rẹ náà ó fún wa ní àdúgbò dáadáa wàhálà a bá ń ṣe lórí dáwà káwọn rí náà rẹ̀ wàhálà tó ti pé á bá tòun rahmẹ anu ọlọ́run iná ni wọ́n fẹ́ gan rẹ̀ ká lọ wo suratul baqara àyà ka hundred and ká lọ wo suratul ankabut àyà kìíní dídí ẹlẹ́ẹ̀kẹfà bẹ́ẹ̀ náà ni ká lọ wo ẹni tó sì bá ń kọ́ ọjà kan lóbi ìjọ ọlọ́run ìyá ni kéèyàn bẹ́ẹ̀ kéèyàn bẹ́ẹ̀ one hundred naira kó sì lọ sí wàhálà kó bẹ́ẹ̀ one thousand kí wọ́n máa bà lọ́dún lójú apá ẹ̀ mọ̀ sí wàhálà olùwọ́ ọmọ yìí èló sì ní three thousand ẹgbẹ́ balùwẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ balùwẹ̀ bá ẹgbẹ́ ìkàgbọ́ rẹ̀ àánú ọlọ́ọ̀ni àánú ọlọ́ọ̀láyé àánú ọlọ́ọ̀láyé kìí àwọn àwọn kí wọn lówó náà rẹ̀ rí lẹ́ni jẹ́ ń gbé lẹ́ni jẹ́ ń dáwò ọ̀rọ̀ bí ìjọba sì ní àánú ọlọ́ni ṣùgbọ́n fún owó ló ṣèlú pé àánú ọlọ́ni tó bí ọ̀rẹ́ ẹni pé mo wo kí ni ìpìlẹ̀ owó rẹ̀ sọ́nà àlàyé ni adéka àti ìdílé ọlọ́run ṣe fọ́ ìgbò òun náà sí sọ́nà tọ́tọ́ ni adéka àánú tó bí ọlọ́run ṣe fọ́ tí ìjọba fi ní mẹ́tẹ̀ẹ́ ń bẹ̀ àánú tó ti dé ìgbàgbọ́ rẹ̀ ìyá ọlọ́run àbí nítorí tí yóò dùn fọ́ra lórí owó kúkú lójú ìyá ọlọ́run létí ẹ̀ àbí tó bá tó bá yọ ọjọ́ lọ́kọ́ ló bá tó bá rẹ. lábẹ́ ilé ìdájí ṣe ìwádìí pé kí ni àwọn ọ̀nà halal tí ṣẹ̀rí àmúwá tàbí lè lówó kí ni àwọn ọmọ haram tí ṣẹ̀rí àtọ́ka sí. tọ́jú pé àgbo ẹ̀wà owó ń di ẹ̀ ṣùgbọ́n àsìkò kò lè gbà wá tán gbogbo sẹ́tọ̀ bá fi ogún ara rẹ̀ ṣe iṣẹ́ aláàlú ni o ntọ́ ọba ti ogún látọ̀dọ̀ ẹlòmíì tọ́jú ilé o ti gbẹ́ ìlú míì ẹ̀tọ́ rẹ̀ ni o tọ́ ọba ti mújẹ tọ́ rẹ̀ ti ṣeré àwọn àlọ́ aláàlú rẹ̀ ni ìwọ̀ tó bá ní lórí ẹ̀kọ́ sẹ́tù ni ẹ̀kẹ́ tó pín ogún torí ẹ̀rọ jẹ́ kí kálukú ọ̀ṣọ́ra pẹ̀lú tó bá ń kó jọ fún fámìlì rẹ̀ nígbà àwọn ọba ìjókòó sí wọ́n gbogbo ti gbé ẹ̀tọ́ wa ni ṣùgbọ́n ọlọ́dọ̀ sírò òpìlẹ̀ rẹ̀ wájú ọlọ́ ìṣirò yóò ọkàn wọn dáwọn gbòòsì lè gbé sọ́ọ̀gbẹ̀ yẹn lówó kásán kó tó lè bá àgùngún kẹ́nìkan gbé nǹkan sí ọlọ́dọ̀ kájà padà mú kó tó bá gbé òkú nù kódà ẹjọ́ sí kó lè rí kọ̀bọ̀ jẹ́ nínú dúkìá asọ̀rọ̀ ẹgbẹ́ omi tó omi ń bora lórí sùn sínú rẹ̀ ń dùn ìwọ tó lálọ́ yìí ó lè jẹ́ pé ọkọ ọmọ rẹ ní ọmọ tó bora ẹ̀ lọ́wọ́ fún tọ́ba ti wà láyé obìnrin láyé irú ṣe ṣe wà lọ ẹ bá lọ bá lọ pa lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wù bẹ́ẹ̀ ó ti wà lọ́sàárè. abẹ́ńtó oníbẹ̀ẹ́ abẹ́ńtó oníbẹ̀ẹ́ abẹ́ńtó ọ̀rọ̀ kan kó lè jẹ́ ẹnu dúkìá rẹ̀ abẹ́ńtó ọ̀rọ̀ kan kó lè jẹ́ ń bẹ̀ ẹ lọ́ọ́ ní gbogbo ẹni wọ́n pẹ́ o ṣùgbọ́n ta sì wájú ọlọ́run wàláyé wọn lọ́dọ̀ sí wọn jọ lọ. ìṣúra oṣù wọn ẹ jọ lọ́dọ̀ wọn sẹ́yìn náà síbi tọ́ da tọ́kàn níbi tí wọ́n nìyẹn. torí ẹ̀ ń gbé pé làbí sọ pé ọ̀nà tó ọgbà owó ọgbọ́dọ̀ wà gbẹ́rẹ́gbẹ́rẹ́ kí a kò pẹ̀lú ẹ̀ sọ́nà tó da tó bá jẹ̀rí àwọn ẹ̀. gbogbo ọ̀nà tó bá jẹ́ haram agbọ́dọ̀ jìnnà sí dúkìá dúkìá dúkìá mi kódà kéèyàn di owó lọ́dọ̀ ẹgbẹ̀rún èèyàn ẹgbẹ̀rún gba one thousand ó sì gba owó lọ́wọ́ wọn tí a bá yí tọ́jú tí ló ṣe ó burú ju kéèyàn gbogbo orílẹ̀-èdè àbúrò kéèyàn kó jẹ lọ torí bí àwọn èèyàn wọn èèyàn ṣe mílíọ̀nù kan nàìjíríà àwọn lọ fífọ́sù ààrẹ ìlẹ̀ àbíyíde wàlúmáyé ọmọ oníṣà òṣìṣẹ́ni kan lórí àlùkìyàmọ̀. gbogbo àwọn ọmọ náà máa gẹ́gẹ́ bó ti náà kìyàmọ̀ tó ọ̀bá ní tó fi sanwó nínú ẹsẹ̀ wọn náà papọ̀. ọlọ́run ní wọ́n wọ̀ sẹ́yìn lórí sáà ìsinmi tó kìí ṣe kọ̀ǹpútà kọ̀ǹpútà tẹ́tẹ̀ tó máa tẹ̀sà tà òun yára gbogbo gbẹ́rọ níbi ìṣirò ọlọ́wọ́ ṣèṣirò ẹ̀ fínífínífínífíní àwọn ọmọ náà ọmọ sọ pé ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ó ní ìwé wo la máa gbà yìí. kò sí ẹ̀rí kankan lẹ̀. wàhùn de alikita. subhanallah. kádàrọ̀ alimujere. gbogbo gbogbo wa ètí ẹ̀kọ́ nàìjíríà ètí ẹ̀kọ́ jáde wà láì tó ń bẹ́ẹ̀ láì bí a mọ̀ gbogbo ẹ tó kú nítorí àìríná àìrílò nítorí báwo yẹn kan gbogbo wa mi wà mú máa ń yọ náà nígbà wọlé ìgbà tó bá lè kéèyàn. àìmọ̀ yọ ọdún kí n tiẹ̀ ti kú lọ síkù kódà ẹlòmíì yóò gbé ọmọ lọ síkù yóò sì kú bẹ́ẹ̀ yóò tún wọ́n lọ fóònù ló ṣe sá lọ fóònù ìgbé òkú wà mú máa yà rẹ̀. nítorí ló sì tó ti jẹ́ pé akẹ́dẹ̀ lùmú bí wọ́n bá ti ní fọ́ọ̀mù rẹ̀ fún mi tètè sọ fún wọn kọ́ ni wọ́n lọ tì mọ́ bí kan náà torí jẹ́ bá sọ fún bọ́bá lè kọ́ òkú dídí ẹran ìwé ẹ̀ ti kọ̀ yóò gbó kú rẹ̀ yóò tún bàbá náà yóò tó kú ṣùgbọ́n tó bàbá ní sẹ́ẹ̀sì kò ti fẹ́ yíwọ́ o lè jọ pàgẹ́ ìwé mú tiẹ̀ tó sọ fún kan yóò ti lọ tẹ̀fẹ́ ẹ̀wù láàrin yìí mo ti wá mẹ́nu bá nǹkan míì tó léwu <laughs> ó léwu fún àwọn tá a la kéwu tá a la ka Quran aka hadith ẹlòmíì tó fídì ní ẹlòmíì tó wà alifíkìlì islamic islamic law lórí ìdí. a sì tún máa dọ́gbọ́n gba nǹkan ní ìlọ́nà haram àwọn abániyẹn wájà sí àlùkò ayé tó tó bá ń bí sí i rárá àníyàn wá da sọ́sọ́ ìgbésẹ̀ tá a bá gbé sókè sọ gbogbo ẹ̀mí aláàlì. olórí sísọ pé wà á lè kún bèrè lómi yìí láwọn yà á máa láyè mọ̀ákàkú mi ń kọ́ mi ń kọ́ mi lò ká adéléwájú. ẹ̀ńtọ́ bá dé nígbà tí ọba lò kí wọ́n tó máa jẹ àwọn olóró sáà gbogbo ọmọ ẹgbẹ́ wọn yà láti kì í àmà oúnjẹ yóò pọ̀ sí à. torí àdìsá ló ń wọ sọ́dọ̀ náà àdìwọ̀sọ́ àdìwọ̀

kí wọ́n lè bíjà wá àdúgbò ọlọ́rẹ́ yín yọ̀ọ́ bàtà ìgbéyàwó yọ̀ọ́ bàtà gbogbo owó àgbẹ̀sán olóde ọlọ́run ní torí kí lóbi náwó lórí kórè lórí fífẹ́ ní gbogbo ọ̀nà ìwọ ọlọ́run lára o kí wọ́n lè fi ọlọ́rẹ́ ní ọ̀rọ̀ ní náwó wọ́n sì ti wí yẹn jẹ lọ. àwọn ọmọ olùkọ́ mẹ́mẹ́jẹ láre kọ̀wá wọn kan àwọn ọkọ mẹ́mẹ́jẹ láre kọ̀wá wọn kan òbítáyé ló dáa máa mú ẹgbẹ́ ju one million zero million tí ká ló ti gbé aláwọ̀ àtàkàrù aláwọ̀ abẹ́rẹ́ ìmọ̀. sẹ́yìn bàbá yẹn sọ́ba bẹ́ẹ̀ náà yẹn tó fi gbé ìmọ̀ ẹ̀ka bọ̀ àgbà wòye tí wọ́n máa dùn náà àwọn ṣàlọ́ àlè ọmọ bọ̀ àgbà onímọ̀ sọ́ha onímọ̀ iná ní ti wá àti bá wò yẹ inú rẹ̀ ó tún láyé gbà wọn gómìnà nínú wọn pẹ̀ tán ó náà máa ti dáhùn ní sẹ́yìn ìlú ńlá wọ́n bá sọ pé ọlọ́run ọ̀sán pé kí ni tó ní kí ni kọ́kọ́ àdúgbò ọkọ̀ àti kíkà tó kà á nítorí ìwọ lọ rárá o kí wọ́n lè bàbá inú rẹ̀ tún ní ọ àbá àníọ́ ní ọ ara ilé ta ìníọ́ tẹ́ ara yìí àwọn àbá ọmọ àbá àkùlẹ̀ ló lórí ọmọ àbá àkùlẹ̀ bíbí ṣe ti ń ṣe ètò ìlọ́wọ́ mọ́. ẹjọ́ òkú ẹjọ́ òkú wọ́n wá nínú onírárá ọ̀nà wọ́n gbàdé ọ̀nà mú bàbá òní máa ń jẹ́ <laughs> kọ̀bùlé àti bàjẹ́ ọmọ dàpọ̀ mọ́ra wọn ẹjọ́ òtún tẹ̀ sí rí ṣe yọ̀ọ́sà ní rárá o ìran àwọn oníṣe bàbá òní máa ṣe bàbá tó tẹ̀ sí Yorùbá bá tó yọ káyọ̀ yọ kẹ́ bọ́ kó jáde yọ máa sì wí. tó ṣe fún àwọn ọ̀nà kan bẹ bí ọba ti mọ̀ àwọn pẹ̀lú ìdí ṣe máa gbọ́ pẹ̀lú ìdí àti sọ́júwájú. ewu ń bẹ lórí ẹjọ́ ní mímọ́ ọlọ́run á sọ fún yín pé torí iṣẹ́ ààrùn lórí ṣe nǹkan wọ̀nyí kó lè lọ́kọ́ pé kó lè yìn ọ́ wọ́n sì yìn ọ́ kò sí lára kan bọ́ lórí. wàhálì ló ń bèrè ìrírí lábẹ́ àmàlà rẹ̀ mọ̀ágbàgbó mi kọ̀lẹ́lẹ́ ló gbà á dé lọ́wọ́dá ẹ bá ní màtí ọ̀bá lò ó ìjà ọmọ wọn jẹ́ tó kà mú lóla láti fi àwọn. nígbà tí ẹ bá ní ọmọ tó wà ní epo yín ọfẹ graduate kò ní mọ̀ tó bíi tiẹ̀ wàhálà tó ti ṣe ìnáwó tó ti ná ìbànújẹ́ lẹ́wà inflate pride lẹ́ẹ̀kì inflate fees lẹ́ẹ̀kì wọn wá bu àwọn owó kan lálẹ́ tọ́jú wípé kọ̀bá tó náà wọ kọ̀bá tó fi ọlọ́run kéésì ọmọ ìlú ọ̀sán òun ò lẹ́ẹ̀ tó lọ wá. àwọn náà wà á tiraka wọn sọ wọn sáwọn ọ̀sán bíi aláàbí náà wọn láyà rè ọ̀sán sàn ń gbégbó láwàá bìbí nígbà tẹ́lẹ̀ ìjọba á dẹ́kun. àwọn abájú ni àwọn sanwó owó bíráìbù kò sì sọ́nà tí mo gbàgbà ìwà ni lọ sanwó bíráìbù láyé inú àmì sàṣà sọ pé ẹsẹ̀ ní kó ṣùgbọ́n wọ̀ lẹ́sẹ̀ nìyẹn má kọ́ bàbá náà báyọ̀ sàtífíkẹ́ẹ̀tì tí èmi nígbà tá àti ìrìnlẹ̀ ẹjọ́ tá àti ẹjọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n bàbá ti ṣàkíyèsí tèmi tí mo jẹ ọgọ́rùn-ún ìrún ní one thousand ní ọgọ́rùn-ún tó lè lọ́tẹ̀ five naira five kọ́bọ̀ ló bá jáde five naira sorry fifty kọ́bọ̀ five naira fifty kọ́bọ̀ nígbà bá jáde kò sì tọ́gọ́rùn kan ó dé ló bá yẹ jẹ mọ́. ẹja mi ló five thousand five hundred kí ni àwọn àti bá a ti sọ yóò tóbi ó ní five thousand ó ní ten thousand ó ní twenty thousand ṣàdégbé òsìsì lọ́wọ́ àtẹ̀ ní pé èyí á fi máa tó kọ́ ọmọ ọmọ tẹ̀lé wọn káàkiri àdìpá máa tẹ̀lé káàkiri pé ah, ọmọ jáde ń sùn wọn ìyẹn tó bẹ̀rẹ̀ lóko ẹ̀yìn ọ̀sìn lẹ́wọ̀ báyìí ọgbà báyìí fi sẹ́wà yìí àwa akọ sínú òwe akọ wàrà pàtó ẹ máa pèsè tiẹ̀ tí wọ́n bá ní problem ọwọ́ ti sùn ọlọ́sìn lọ́wọ́ akí mo ṣàhàdà tẹ̀lé ìlà ayàpọ̀ àyè ẹni tẹ́ bá bẹ́ẹ̀ tiẹ̀ sí ìgbòho ìtọ́ ọmọ ìgbẹ́ lómi ìgbà ló bá ní ìgbà lórí wa bá ti fẹ́ ìsàkéyìn lọ́wọ́ yìí nígbà yẹn ẹ̀dá ilé ìdòwò fún un. ẹ̀rọ ọ̀nà ní ìwé ìdàgbà owó tí ó ní ìjọba ìsìlámù ẹ̀rì pàkéjì tẹ̀ pàkéjì fọ́ọ̀lù ọba fọ́ọ̀tà yẹba ìrẹsàn sẹ́kọ̀tà yẹba ìrẹsàn tọ́ọ̀tà yẹba ìrẹsàn kótìmá. ìdá ẹgbẹ́ gbà tó ń sàkéjì yẹn àkàdéyàn ní ọ̀dà tó ń ní sùkúlù ìdìbẹ̀lọ́pù ṣùgbọ́n tó bá ti jẹ́ kó wà wá tó lójútọ̀nà lọ́jọ́ kan láàyè kò sí wọn bẹ́ẹ̀ ẹ má rí ojú pẹ̀lú ọ̀nà jẹ́ pé ọmọ òkú wa wà pọ́ọ̀s òbí òkú wa wà pọ́ọ̀s fẹ́rẹ́ pé ìtọ́jú ìdúgbò gàdúrà yóò bá bàbá sí ìdè lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ni mi ìbá lọ bá tọ́lọ̀ ga lọ bá kí ọ̀wọ́ ìfẹ́ mi yé tọ́lá ẹgbẹ́ ìgbé yọ kàkàkà bóyá yóò lọ gba yóò lọ yá owó kótó tó ń lọ. àníyàn yín ta kí sukuu lè dàgbọ́ pé ìyún ọ̀nà ti bẹ́ẹ̀ lẹ̀ yó àtúkọ́jọ́ tó ń tẹ́ ẹ̀gbà kó bá ṣẹlẹ̀ ọlọ́run three hundred and three thousand ẹsì ẹ gba five thousand certificate ẹ má gbowó ní certificate ẹ kú lọ́bẹ̀ ẹ tí ọba gbàgbé ẹ lọ́wọ́ adúlá fún agbada ló ti kú lọ́wọ́ wa wá sí ọ̀nà kú lọ́wọ́ wa ti bí ẹ̀rí ni five thousand yẹ ẹ divide lórí terms first term ẹ ti one one one thousand five hundred kú second term third term níta bí àti ìdìtì dọ́wọ́ yín ṣùgbọ́n wọ́n fẹ́ ká wọ́n gba gbogbo olùkọ́ wọ́n tún owó owó owó sàkíyèsí nǹkan owó hapula tí ọba ṣe hapula ẹgbẹ́ òkèlè ọ̀nà sọ́kọ́lá àtẹ̀yìn kí òkú tí ọba ti ṣe ayẹyẹ ọ̀sán báyìí sọ́kọ́lá àtẹ̀yìn tó bẹ́sẹ̀ mọ́ ọ̀rọ̀ àti ayẹyẹ lọ́jọ́ òní ọ̀sán báyìí tó àti ayẹyẹ kí ló kẹ́ mi pẹ̀lú ayẹyẹ nítorí tọ́lọ́ ẹ tó bá rọrùn kọ́ lọ ẹ tí ò bá rọrùn kọ́ bílẹ̀ ẹ tó gbà áhùjọ ẹ tó gbà áhùjọ kẹwàá lọ wá sí owó kí ni yóò máa dùn pé àánú ọlọ́run yìí èyí tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ń lọ ìṣirò ìṣirò tó bọ̀ láti gbà fún ọ báwọn bá lè mú ilá yìí tọ̀hún lọ. ẹsẹ̀ tó ní ẹsẹ̀ rọrùn tẹ ẹ bá pàṣẹ méjì wọn kò sí wọn bẹ́ẹ̀ ẹ bá wa lágbára kọ́sọ́ kódà ọlọ́run ní ìrànlẹ́ yọ pẹ̀lú ẹlòmí tẹ́lẹ̀ tí ọgọ́rùn-ún yóò gbilẹ̀ yóò gbilẹ̀ gbogbo. nígbà tí wọ́n ṣàlàyé pàtàkì bẹ́ẹ̀ ṣe ní bùkátà sí owó sí láti fi rọ́ọ̀lù lé ìkéwù tòótọ́ àwọn èèyàn sáà kò sí sílé tó rẹpẹtẹ tí ó sì lè dìbẹ̀ kí wọ́n tó sanwó lé inú wọ́n ti sanwó sùn kí wọ́n lé gbé láì fún wọn kò wọ́n ní wàhálà ní fìtí náà ó ti ẹ̀wà tó àwọn ọmọ ní ìkẹjọ ní ìlú wàlúwàlù wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ sàmù tí ẹ bá jẹ́ ìpọ̀ mọ́ra wọn ní ìfẹ́ta kí wọ́n máa dùn ní àgbóyè ní ìlú wọn ọmọ tí yóò jà sí ṣùgbọ́n wọn ọdún ẹsẹ̀ kéré yẹn kí wọ́n máa dùn òbí ni ó wù wọn sáwọn sáwọn ní ìlú òkú yóò mọ̀ ẹ̀kọ́ yẹn iná ọ̀rọ̀ wa pàtàkì ilé tí gbogbo wọn wá kí ni ọ̀nà àbáyọ mi ẹ bá wá lónà àbáyọ mi ẹ má lò ọ̀nà tí ó jẹ́ pé ẹ ń gba owó lọ́dọ̀ àwọn èèyàn lọ́nà tí wọn ò dunnú sí i bí ẹ bá ti yàn dé àwọn lọ́rùn ọ̀kàn bá káwọn ọ̀kàn bá kádàrá ní ọ̀nà yẹn ọ̀lẹ́kọ̀ọ́ sàtìkì kẹfà fún wọn ẹ fún wọn lọ́rùn pẹ̀lú ìgbòmìgbò lọ́rùn bí ẹ bá ní ìgbòmìgbò ẹ tó bá ìgbòmìgbò tẹ̀lá fẹ́ wọ́n wá káfílà ẹ pàṣẹ ìdí wọn kí wọ́n wá káfílà ẹ wà ní gbé ẹ̀yìn àmàlà iye ìdúrà láì wá gbé ẹ̀yìn iye ìdúrà láì wá gbé ẹ̀yìn mílíọ̀nù iye láì wá ẹ wà máa tú àwọn àbá àjọrò tí ẹ máa tí ẹ máa pàdé ẹ̀ ń gbé àlàmúdára bẹ̀rẹ̀ wá. sẹ́yìn tó wà á lè mú bí ilé ìyẹ̀rí máa ń yà àmàlà yìí mọ̀ àdàkùn mi kọ́ lè lò àdìrúwá láì ẹni wá wà á dùn bàbá tó fẹ́ràn ilé bóyá ní bàbá bàbá tó mú bẹ́ẹ̀ máa bá a jẹ níta níta bá ní yàrá tá a kẹ́ bá àbí tá a bá kí a yà báwo ni a ti máa ta kẹ́ a máa bùn a máa bùn sí èkó sọ́tọ̀ kí a yẹ àwọn ṣe ti wọ́n ọ́pẹ́ àwa ti di wa ìnàlọ́lá pọ̀ pàdà. bẹ́ẹ̀ náà ni tá a máa ṣe tá a máa dájú alẹ́ lẹ́yìn o ìkọ̀ọ̀kan àbí múna sábà ti gbé ẹbí ma ẹsẹ̀ ìyàwó àwọn àdúrà tí wọ́n wúlò lórí àmọ́ àtọ́tọ́ ẹ̀ máa mú àdúrà wa abẹ́ ẹ̀mú máa mú wà àlùbáríkà wa sábà àlùbáríkà wọn jẹ́ bí òròǹgbò wọ́n jẹ́ bí ọjẹ́ bí ọsàn wọ́n jẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ tọ́lá pé wọ́n ti gbọ́ ọmọ lọ lé ojú àbò sí wọn náà ló wà àlùbáríkà lẹ́nu kan sí wọn náà ní ìbáríkà òní ìdìbò wọn lọ tí ibi ṣiṣẹ́ ṣé bí àlọ́ àti bí ìbáàdà lọ́dọ̀ pẹ̀lú wà á ìjọsìn mọ́lọ́ mi ó ṣe wọ́n ti sàmì bóun sì ṣe kò ní ọ̀pọ̀lọpọ̀ ní gbàgbọ́ wọn ẹ̀tọ́ wo wá ní ẹwà àwọn àtàkùn ọdún làǹgọ̀ rẹ̀ pé mo kà haramu ni wà á kílù bí di ni kéèyàn ọmọ ọbẹ̀ sí jẹun kí wọ́n á lè jẹun nítorí pọ̀ jẹun nítorí pọ̀ jẹ́ àbá kì í ṣe èyí pé àbá àjọ àtàlẹ́ pé dábàá kèsè bí bá ọ̀nà o ntọ́jú ojú sí rẹ̀ gan kèsè bí ń ṣe o ọkàn kì í díẹ̀ díẹ̀ nínú àwọn tó sì lè fọ lábàárẹ̀ bá ti tu àwọn èèyàn jẹ́ nù. wọ́n máa ma ká ìlú náà bá ma sọ́wọ́ àdúrà owó àbọ̀ ó náà bẹ̀rẹ̀ ma sọ́wọ́ àdúrà rẹ̀ yìí kọ́ máa pẹ́ fún yín nígbà tí ẹ̀ka tóbi ọgọ́rùn-ún tí wọ́n á lówó àdúrà àti àlùsíwájú yẹn kàrí yẹn méjì inú rẹ̀ tí ó ti mọ̀ nígbà ọlọ́mọ sí wa mọ̀ ká wọlé yìí o yọ gbóòlù ṣe sí òòlù ẹgbẹ́ ọba ìwájú ọlọ kí ló fẹ́ sí òòlù ẹgbẹ́ ọba ìwájú ọlọ ọ̀pọ̀lọpọ̀ bá ní ìdí ìdí ọba bá wọ ẹ̀dá àkókò mọ́sálásí ọlọ́run kó bá ń gẹ́ràn sán ọlọ́run ọ̀fun ọláyé ọlọ́run ọ̀fun ọ̀ní. àbá àkọ́bá ní di sàrà kò lè rògbé ẹkún ní sàrà kó ẹkún ní sàdákà kò sí ìwọ̀n nìyẹn kì í ṣe dandan mọ́tò ọkọ̀ máa dùn à ó lè gbà á lójú táyé ó lè lọ gbà lẹ́yìn sàdákà ló ní ìdí o. ìgbọ́n wọn ti ṣerú ẹ̀ nínú alábìlì ìsìlámì fẹ́nìkan ní kéwìlì ìsìlámì yọ àdúwájú tọ́lá ojú ọ̀dọ́ àgbàríkà owó àjọ ọ̀dọ́. gbogbo àwọn ọdún wọn yẹ tó ọba sílò rẹ̀ tó ń kà sí aláhùnmá kì í sí aláhùnmá kì í sí aláhùnmá adá ìyá ọlọ tí ń retí tọ̀ tí tó sọ ẹ̀sìn nígbà kódà àwọn mí bẹ nínú àwọn aláìmọ̀tàn ó ti di àṣà orí pé káàfáà gan tí ọba béèrè pé ẹ̀kọ́ wà gbà wá àwọn gẹ́gẹ́ ti múra ọ̀rẹ́ bí wọ́n táwọn ayé omi sáájú àní ìtí ẹ̀ ti pèsè ẹ̀ pàtàkì àwọn èèyàn wa ń bẹ̀ wọ́n tí wọ́n ti múra tí wọ́n ti di àbò àwọn ará àwọn ará wọ́n ti di àbò báyìí káfá yóò fi dájú àní kó làbọ̀ tọ́ba jẹ́ na báyìí wọ́n dà á lọ gbogbo ìdókòwò àti ìdókòwò ìyanu jẹ́pẹ́ pàpà náà tó lórí lórí owó rẹ̀ kó ọba dágbà alẹ́ tó ní wọ́n lọ bí wá ọ̀rẹ́ dára tí ìyẹn bá bọ̀ rẹ̀ wá ta ọ̀sán kò ní mọ̀ nígbà bá dé ọgbẹ́ kó àbá ìyàwó wa pàdé ìdèrò lọ owó àgbà ọ̀sán nínú ìdèrò. irú bá lọ sí láti àwọn ẹ̀rọ nù gbọ̀ngbẹ́ kẹ̀kẹ́ ọ̀rọ̀ dáadáa kálukọ́ wa tẹ́ gidi ṣe kọ́ ọ̀bẹ lọ́gbọ̀n ara ẹjọ́ ọlọ́ wọn làwọn wọn ní àwọn mọlẹ́kà wá bá àdúgbò àwùjọ àlẹ́ ìlú àtọ̀tà láwòrán èèyàn lọ́wọ́ àti wọn láti gbogbo àyíká ọ̀gbẹ́ nígbà wọn abẹ́ mọ́ lọ́gbà dáwọ́dù wá pé tàtà lè tiẹ̀ tí ó tiẹ̀ tó sẹ́ fẹ́rẹ́ nù mí nà wọ́n ní ẹrú ẹrú ẹrú ẹrú ọlọ́run kẹ́ sí dédá àwọn ìrìn ọ̀pẹ̀ jẹ́ bí owó ní ọlọ́run máa bí jẹun lóòótọ́ ọlọ́run sọ pé wà aláǹnà láwùrẹ́ àdìyẹ àwọn ọlọ́run láwa ṣe irin asínirọ̀rùn fún arọ̀ ọ̀fun ọba dáná bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ ti jọ àwọn àbá àtọ́sá gbá agbọ́pẹ̀ wọn bí kẹ́lú mi ọmọ ṣiṣẹ́ ọ̀nà bí kẹ́lú mi ọmọ tajà lóṣì nípasẹ̀ náà yóò gbé ṣòwò ní wàláì làbẹ̀ wàláì làbẹ̀ náà àbá àtúntò lọ sí pẹ́ẹ́lí pẹ́ẹ́lí níbo la ti wá gbọ́ ìwé láti wọn lọ ìdí kò ní sẹ́kẹ̀ kan mọ́ àti kọ́ máa wá ibi tí ibi tó kù bá ti kú bí ó ti sọ ní oúnjẹ yọ̀ọ́ lọ sí yọ̀ọ́ lọ arákùnrin olùdáwájà tí èyí ti arákùnrin bí ọlọ́pàá ti gbé lọ àwọn ti ọkọ̀ olú ẹ̀ ní ìwọ̀n ti tó yọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ti ṣe yọ wà pé òtí òtí òtí bá rí kéyà sí kalẹ̀ ní tí tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún un. kọ́lọ̀ gbàdùn kọ́mọ bílẹ̀sì wa o gbogbo àṣìṣe tọ́lọ̀ ń ṣe fún wa mọ́jọ ọjọ́ náà haramu o ọ̀nà àdáàlì ni kọ́lọ̀ ń sún rẹ̀ fún wa ó sì jẹ́ ọjọ́ pé bíi halali náà ni a máa ná sí ọ̀la àti tóbi ọlọ́run ọ̀la àná rẹ̀ gbogbo táwọn ọlọ́dà mọ́jọ ọjọ́ balẹ̀ ẹjọ́ fún wa náà láti fi yá wọn ọ̀la àti tóbi ọlọ́run rẹ̀ bẹ́ẹ̀ náà ní ipò téèyàn bá ní ti fi ń pàṣẹ àánú ọlọ́ọ̀ni láàrin gbogbo ẹtí lẹ́yìn ọ̀yọ́ state ẹ̀rọ mílíọ̀nù ọ̀yọ́ state ẹ̀yìnká ìjẹ́ kó máa pàṣẹ. àánú ọlọ́ọ̀ni fún gbogbo nàìjíríà wà ní pọ̀tò ẹ̀yìn ní lọ́wọ́ àṣẹ gbàgbà. àánú ọlọ́ọ̀ni kì í ṣe sọ́nà ìlọba débẹ̀ sọ́nà ìlú lòsì ọlọ́wọ́ àbíọ́lẹ̀ sọ̀rọ̀ àmọ́ mùsùlùmí ni ńgbà ọba ní mùsùlùmí tó dáa ìlú òbí mú ibọ́ ìwájú ọlọ́run tọ́ ọba ní mùsùlùmí tó dáa ìyá ní etí rẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam tó kún lókun rọ́ọ̀rì wà lókun mas'ulun àmọ̀ ìjẹ̀fẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ìlú tọ́lọ́mọba ti kọ́ máa ṣe àkóso lórí anything túláàsì ni ọlọ́mọba ìjọba yóò bí lè lórí ẹ̀ láàyè ni a sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n mọ̀kànṣẹ́ ni máa ń gbé. iṣẹ́ tó o bá rí àánú ọlọ́ọ̀dì tó wọ́n mọ̀ wá bẹ̀ ṣùgbọ́n lórí ṣe tó ṣì dá bẹ̀ ìcháàjì rẹ̀ sọ́ọ́ sí rẹ̀ kọ́mọ́tò àdé àánú tó wá jẹ́ pé ìyàní ọ̀pọ̀ ọ̀gbọ̀n rẹ̀ bọ́ ọ bá ní àwọn olùkọ́ lọ́dọ̀ ọlọ́run nínú àná ọlọ́run ẹlòmíì wá wá wá wá tí ò rí ẹlòmíì ní ti ń bọ́ ti ń bọ́ ti ń bọ́ bẹ́ẹ̀ náà ni tọ́ba kọbìnrin lẹ̀ nígbà tó gun bàbá dá tí ò wúlò tó sú ọ tọ́ ọ lẹ̀ nínú àná ọlọ́run ṣùgbọ́n bọ́lá bí àánú ọlọ́run ṣe dé ìgbẹ̀yìn rẹ̀ yóò tó mi nínú yóò dá àwọn ọlọ́run nígbà tó ọba kàwé sí àwọn èèyàn kan bẹ ta wà kú náà wọ́n ń pè wọ́n wọ́n wà lọ́wọ́ adé àwọn èèyàn tó yẹ pé yọ kàn fẹ́ díẹ̀ yóò tó ayé kọ́lé tó tó fẹ́ díẹ̀ tó ń gbóṣe fún gbogbo ẹnu rẹ̀ tòkòtò yóò sì fi sọ pé tẹ́rì tó yẹ báyìí báyìí ó túnmọ̀ rẹ̀ rẹ̀ ọ̀pọ̀ ìyàwó rẹ̀ ń dáadáa rẹ̀ lọ. mùsíbà ìwọ̀dá kì í ṣe wà ní rárá kí ló ń gbé tó bá wọn ṣé wà á tiẹ̀ náà bẹ́ẹ̀ náà sì ni tọba wà admission tó rí àánú ẹ̀ rántí àwọn tẹ́ ń wá bí wọn bọ́ba ń wájú ẹ̀mú torí tọ́lọ́ sì ṣe rọrùn gbogbo bí ẹ̀ bá ń wáyé ayé ọ̀yẹ̀ yìí pé tọ́lá tó ń yẹn ni nínú bí máa ń fẹ́ràn yọ wà nínú èyàn wà máa bẹ̀rù yọ wà máa bẹ̀rù yọ wà ní ìjọ tó gbogbo sẹ́wọ̀n kọ̀ọ̀kan gbá inú àlá àtọ̀ náà. torí lábẹ́ ilé láti sọ pàtàkì sọ̀láàtù istikhara àti àdúrà rẹ̀ táni sọ̀sọ́rọ̀ àfikọ́ wa tí jáde ìdúrà Abdullah tó gbà wá ọmọ àtúnṣe ọ̀rẹ́ Bukhari pé òkúṣe ọlọ́sọ̀rọ̀ làyò sọ́lá gbogbo àlànà ìtàwọn bá ti fẹ́ ṣe ní máa ń kọ́ àwọn lẹ́kọ̀ọ́ káwọn ò ṣe Ah, ìsìnkára ìsìnkára ni kíkẹ́ èèyàn wá orí lọ́dọ̀ ọlọ́run kọ́wọ́ ẹ̀sà lọ́dọ̀ ọlọ́run sí ìlú ọ̀dà ìlú tí ó wúlò fún mi láyé jù àti lọ́run kọ́mọ̀jẹ̀ yìí pé yóò wúlò fún ẹ̀sìn láyé yóò ba ìgbẹ̀yìn ayé mi jẹ́ àbí yóò wúlò fún mi láyé yóò wá di àbámọ̀ láyé ìdí àná olówó mi ní ọlá ní owó ó bu àyà ó sì gbé ṣìkà ìrẹ̀lẹ̀ ilé ilé ayé nígbà

ṣùgbọ́n ìjọba yọ tó kúrò ṣẹ̀ráka yìí tọ́ba sálámà ọ̀rọ̀ àwọn sọ àdúrà bẹ́ẹ̀ sọ sára fi kọ́ wa ìpè aláhùnmá ìní àṣẹ̀kí erúkà bẹ̀rẹ̀ ẹ̀mẹ̀ wà á ṣẹ́kù erúkà tó kúrò ti wà á ṣe alúkà mi ń fọ́tí lè kàlà ọ̀dí fàyè ní kàtà tó kúrò wàlá àkùdẹ̀ wà tàcàlám wàlá àcàlám wà á tàcàlá àmàlùkúrò aláhùnmá ìkúntà tàcàlám àná hàdà àmúra xeyru lì ومعاشي وعاقبة أمره عاجله وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه فإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أمري عاجله وآجله فاصرفه عني واصرفني عنه واقضي لي الخير حيث كان ثم ردني به ìwáyà kan nìyẹn oríṣiríṣi ìwáyà lọ́wọ́ ìtumọ̀ náà ni pé ìwọ ọlọ́run á bẹ̀rẹ̀ níkà ìmọ̀ rẹ tó o ní ti gbogbo nǹkan ni mo fi wá ìsàlọ́dọ̀ rẹ ẹ ò bá ṣe ní ọlọ́run wà á sẹ́kì ní orúkọ tó kù dára sí agbára rẹ ìkápá rẹ tó o ní tọ́ka ní gbogbo nǹkan ìmọ̀ wa fi ń wá mo fi ń tọrọ lọ́dọ̀ wọ ọlọ́run wà á sẹ́ àdúgbò mi ń bọ̀ dèmí kan àbí inú ọlá àwọn ọlọ́run tó gbọ̀ngbọ̀n iná ni mò ń tọrọ lọ́dọ̀ rẹ báyìí ní nàkà tẹ̀síbí wọn la àkùrẹ́ wọn ló ní kápá lórí tó bá fẹ́ ṣe mi ò ní kápá ní wọn lọ́ba ti ní wàtá alamu wàlá alam ìwọ lọ́n ló ní mímọ ìmí ọmọ kankan alámọ kankan ẹgbẹ́ wọn ni wàá ń tẹ àlá òyìnbó gbogbo ń tọ́pa mọ́ ìwọ ọlọ́run lẹ tó nímọ̀ sí aláhùnmá ìyá ọlọ́run ń kúntà dáadáa mọ́ àdìnnà àbọ̀ tọ́ba yẹ kó o ti mọ̀ pé etí mo fẹ́ ṣe káyọ̀rọ̀ bí ńlọ́dọ̀ ojú fún mi fi bí ní inú àlámọ̀rí ẹ̀sìn mi wà máa ṣe àti nínú ìgbésí ayé mi wà á ti bàtì àmọ̀rí àti nítàgbọ́ àlámọ̀rí mi ájìlì yìí tilé ayé wà ájìlì yìí àti ájìlì yìí èyí tó bá mi gbàgbàgbà ní ìsìn wà á di èyí àti èyí tó ń bọ̀ tọmọ tó lè lórí ojú ń gbọ́ bá fẹ́fẹ́ yàwó wọ́n torí kọkànlẹ̀ ọ̀rọ̀ ju o wọ́n torí polówó lọ́kọ̀ ọ̀rọ̀ ju o wọ́n torí polisa ti géèjì tọ́ga ọ̀rọ̀ ju o iṣẹ́ ni a ń gbélé tó o sì ti níṣẹ́ lọ ìkànnà kó o níṣẹ́ nǹkan lọ́ọ́ bá sáré torí bọ̀ wọ́n ti bẹ́ẹ̀ ilẹ̀ lọ bọ́ sí wúwú ọ̀yọ́ da ah tó fi mú mọ́ wá sí i lọ́nà lọ yẹn náà fìlà méjì kó ti sàdúrà tàbí ìtura mi àti. nǹkan mi àwọn ọdún bẹ́ẹ̀ tí kíkó rọ̀ ọ̀kan yẹn o. àwọn àti wá wá ọ̀dọ̀ o. dáàbò rẹ kò o ìṣọ́ rẹ sọ o. orí rẹ ni orí o rẹ o. gbogbo gbogbo wọn yàn wà láyé ojú méjì ni tọ́ba jẹ́ bí ayé ìlà wa. ọlá ibi náà ṣe gbà máa nù àwọn rẹ̀ tó wà máa tó ń gbé lọ sílùú kò sẹ́ máa wọ̀ kò sẹ́ máa lọ sí pẹ̀lú ẹ̀ alẹ́ ìlú tó yọ̀ náà ojú méjì ní gbogbo ìgbà nígbà tá a wà nínú ọ̀pọ̀ ojú méjì lọ káwọn ti lè kálá àwọn ìlú wa ti sọ́dọ̀ ọlọ́run láti bẹ̀rẹ̀ nítorí wọn sọ̀rọ̀ láti lè ṣe kára nìyẹn sọ náà láti sọ̀rọ̀ rákùn ọlọ́run tẹ́lẹ̀ wò dáhà náà kọ́mọ́dé àdáàbò lórí ẹ̀ lọ́jọ́ wáyé èyí wà fún wọn lọ́wọ́ tó bá ti gbé nínú orí ṣé rọrùn fún mi ìwọ ọlọ́run kó o sáà fi àlùbáríkà tí mo fi bùkún rẹ sí tọ́lá jẹ́ kó o lọ́wọ́ aburú jù oní òbòrú nínú ìgbésí ayé èyí àti tọ́mọ mi à tí bá ń lọ lọ́dún níbi ọmọ ń lọ lọ́dún òun ni gbé ìjìnlẹ̀ sí mi gbé ìjìnlẹ̀ ìjìnlẹ̀ sí táwọn ìjẹ̀ ìpàdé rárá ètò lórí ojú ń kọ́ wá dáhùn sí ibi ìjọba wa kó o sì yé yọ́nù síbẹ̀ bọ́bá jẹ́ pé ni tó o ti ṣàdúrà ní tọ́lọ́ ní ìgbàdúrà rẹ̀ tó wáyé pé ní ọ̀dà fún ìgbésí ayé rẹ̀ tó lò lọ́wọ́ àti tó tún lò ọlọ́run yóò bọ́ sí i ènìyàn lálá wa níbi ọ̀pá lálá kankan o wọ́n ti fẹ́ lórí àlá fọ́ mọ́sẹ̀rà rẹ̀ o àìmọye àlá fẹ́ gbé látọ̀rọ̀ ṣe tọ́ àìmọye àlá fẹ́ gbé látara rírí ọ̀dọ́ ṣẹlẹ̀ sí alẹ́ yìí tó bá ṣe kòńgẹ́ ìwọ́kọ́ sọ fún yàn ọlọ́run ni wọ́n èyí tí ọba ti dá àdúgbò sáwọn ti kọ́ ní ẹ̀ta àti ọba ti jílẹ̀ kọ́ yẹ́gbẹ̀rẹ̀ pa kó tètè ẹ̀tọ́ ẹ̀sẹ̀ lórí polisi àwọn òbílẹ̀ ní ìgbè náà nìyẹn wọ́n sọ̀rọ̀ ọ̀dọ́ lọ́kùn ìgbè náà èkó wà tó ká ah, àmì òun ti sọ̀rọ̀ ọ̀dún yàrá tí mo bá lórí ọ̀dà rárá bẹ́ẹ̀ wà láti ti látàárọ̀ bẹ̀rẹ̀ dalẹ̀ kò sí ikú dálé fún ọ̀sọ̀rọ̀ ọ̀dún ìfún ọlọ́tẹ̀lẹ̀ oorun pẹ̀lú ọdún oṣù tó ń lọ lára bẹ̀rẹ̀ mọ́tì bẹ́ẹ̀ lórí àlá mọ́tì bẹ́ẹ̀

sábà wá ní ojú fẹ́ ìpè lórí <laughs> ẹwọ ẹwọ tí lórí ọlọ ẹ mọ ti fẹ́ lórí ẹ o mọ tó bá dákàlà tó bá ṣe kò jẹ gbọdọdọ lọ. sùkà fẹ́ lórí ẹni pé ká mọ pàtàkì eléyìí tó lè jẹ́ pé ká bá tó rámọ̀ ọlọ́ọ̀ni kọ́nà dá fún kọ́mọ̀tì ọjọ́ ìkọ́ òbú rẹ o kọ́mọ̀tì ìdí ẹ̀jẹ̀ fún wa láì fi hàn. agbẹ́rin العيش في سعة رحمة الله تعالى مظنة للغفلة حتى يقع الإنسان مع جهة الله سبحانه وتعالى bíbọ̀ ọlọ́run àánú ọlọ́run tó bá sì ṣe fún yẹn sí ewu pẹ̀lú oníyàn tó bá ti pọ̀ sí mo ṣe súnmọ́ kí ènìyàn gẹ̀ẹ́sẹ̀ kí ènìyàn máa ṣe lọ́wọ́ sí. tálákà àwọn bá lè sẹ́rẹ̀ náà olówó àtidẹ́sẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ògidì ni ó. owó sí ọ̀nà sí ẹjọ́ náà ò dúró àìsàn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ọmọ ẹjọ́ náà ń dúró yọ ọmọ ta ọmọ mẹ́rin ẹjọ́ náà ò dúró lálàáfíà tí wọ́n gbọ́n lórí bẹ́ẹ̀dì àbílẹ̀ ọ̀sìpìtì ni wọ́n bá lẹ́sẹ̀ rẹ̀ mọ̀ mọ́ ẹjọ́ ń dúpẹ́ tó lè tó lórí ìyá ọmọ máa jẹ́ sẹ́ńgbó àánú ọlọ́run tó bá ṣe fún yàn tó bá ti pọ̀ sí ọmọ jẹ́ pé náà ló ṣe rọrùn sí láti máa fagbà ọlọ́run yà wò ọlọ́run mọ̀ sí abẹ́ ọ̀ torí ẹ̀ ló jẹ́ pé kálukú ọmọ sọ́ra sí ẹ tí ò lè sọ̀rọ̀ ìrọ́wọ́ lọ́fẹ́ pa ẹ ń bá sọ̀rọ̀ tọ́lọ́run kú sọ tí ń fi òkè lura wọn àtàwọn àtẹ̀yìn tí ń jáde bẹ́ẹ̀ ó náà yẹ wọn ọ̀rọ̀ parọ́ àyíká ẹ̀kọ́ ni ẹ ń ìdílé ẹ ti di olówó lọ́fẹ́ gbọ́ ẹ náà wọn fún ní ìgbà yóò gbọ́dọ̀ àwọn olóògbé ẹ bá gbé wàá tún sí ẹ bá gbé kí ní tẹ̀sí yóò mọ kó wọ́n pọ̀ kọ́lọ́ kó sànù wá o ọlọ́run ní kálá iná ìrìnsá nàlá yàtọ̀ náà ara òṣùkàlù náà ọmọ ìdí ìyẹn máa yàtọ̀ ìgbìmọ̀ lọ́nà nígbà tó bá rí bí ọ̀rọ̀ ń bẹ tọ́lá ń bẹ ọlọ́run ti sọ láàyè inú sọ́ra tó ṣọ́ra àyà twenty seven. ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير ọlọ́ni tó ń bá tẹ ìjẹ́ ìmúkalẹ̀ fáwọn ẹrú ni lábàbà obìnrin àrùbí. tó ń tẹ kalẹ̀ fún ẹgbẹ́gbẹ́ wọ́n kọjá lórí rẹ̀ wọ́n kọjá lórí rẹ̀ àti mọ́mí ni wọ́n àti báàbí ni wọ́n wọ́n kọjá lórí rẹ̀ wọ́n á kí nílẹ̀ sí ìgbẹ́ pátá ní máa yàtà ọlọ́run á sọ kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí kọjá ìlà fún máa bá bọ̀ lù kọjá pé gbogbo ọ̀rọ̀ nàìjíríà lọ́nà tó jáde lẹ́ẹ̀kan náà láti Jonathan kí láà máa fi sẹ̀mí ní ìsìn. alẹ́ yìí kọjá ju wá pọ̀ ẹ̀wọ̀n yìí ó ní oṣù ìdìbò ẹ̀wọ̀n yìí ó ní oṣù ẹ̀wọ̀n yìí ó ní oṣù tí wọ́n ṣe ọlọ́run ọ̀bẹ yìí tọ́ba bọ̀ ọkàn sọ̀rọ̀ ìsọ̀rọ̀ àwọn ìmọ̀ọ́mù ní sọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ó dà wọ́n ní wọ́n lẹ́yìn tẹ̀síọ̀rẹ́ tàwọn tẹ̀síọ̀rẹ́ tàwọn lọ́wọ́ kọ́lọ́ pàdé làwọn àtọ́rì ah, tí wọ́n á nílé ọmọ bẹ́ẹ̀ gbà káàtọ̀ ọmọ máa ń tó sọmú ah. <laughs> sọ àdìsọ́ ni tí wọ́n bẹ́ẹ̀ nílé ọmọ bẹ́ẹ̀ sọ lọ́wọ́ tó wọ́n lọ pàdé àdàsán láàbù rẹ̀ ọlọ́dún ọ̀gbìn ìtàn wọn sọ kí fcc kan máa bá mi o. <laughs> ẹ̀rù kẹ́sẹ̀ <laughs> pé sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sẹ́yìn tí ìgbà níyẹn dájú yẹn kí o lè lókun o tó lè wọlé ìgbò tó lọ́dún mẹ́fà lẹ̀ kó tún wá wọlé padà wọn lọ́dún mẹ́rin ó sì gbẹ́ fún ó sì gbẹ́ fún gbogbo gbogbo ọba ó sì gbẹ́ fẹ́ lọ́wọ́. kọ́ wa jẹ́ gbogbo ẹ gbogbo epo wa lóṣù wa ń ta tí o sì mi mọ̀ tẹ́lẹ̀ ló ti sí náà ẹ̀wò ti tóbi ọlọ́run ọlọ́run wà lọ́wọ́ bá tọ́ta lọ́wọ́ àwọn oníṣọ́lẹ̀ ìbáàdì yìí tọ́ba ti fi ọlọ́mọba àlejò ọlá ó tú pẹ̀lú ọlọ́run bó ṣe tó iná ló ṣe tú kalẹ̀ bá wọn bẹ̀ lé ìyẹn ní lábàtà òbí láàrúbí ẹ bá kọjá àlàkọ lórí ilẹ̀ wọlé àti iná ṣe òwe padà ní dúdú náà yára. ọlọ́run ṣe ní bí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ sísọ ní sọ̀rọ̀ yìí ní ọba ti iná bá a di yóò ń bá sí i. tuntun lẹ báwọn àwọn àyà ti tuntun lẹ o ṣùgbọ́n a fi lè ra yẹn. agbẹ́rin ìtọ́tẹ̀lé iná ìdẹ́lẹ̀ kọkànlá tá a fi yẹra mọ́tò láàyè ní ìgbà mọ̀kọ́dára ńláàrọ̀ tẹ̀lé ha. àwọn ọlọ́run tọ́lọ́ ń fi fún àwọn olóṣèlú rẹ̀ ọlọ́run ti fi gbogbo ẹ̀ ó ti lákọ̀ọ́lẹ̀ kọ́sẹ́nì kan tó olóògùn ní ṣẹlẹ̀ táwọn ọba kú jọ nígbà tó mi sọ fún abẹ́sí ọlọ́run nìkan tí ẹ sì ṣe kò lọ wà lọ́wọ́ ẹgbẹ́ náà kọ́lẹ̀ lọ́rọ̀ lójú wọn ṣe. tí ẹ bá ti gbé lọ wọn fẹ́ ní ìlera kan kọ́ tí ẹ sì fi kàn tó lọ wà lọ́wọ́ ẹgbẹ́ wọn náà bẹ́ẹ̀ ó ti wà ní ọgbọ́n ti kọ́lẹ̀ tí ẹ bá ti mú ọgbọ́n ti kọ́lẹ̀ ni ó ṣe láti jì ẹ bá ti dìbò bá bí ọ̀la ẹ bá ti dìbò irú òtí ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà ọmọ káàwé dìde kó sì dìde pẹ́ tó gbogbo ilẹ̀ haúsá ìjọba tí wọ́n sì dìbò rò musa yìí nínú àwọn ọmọ haúsá tàbí ọ̀fẹ́ bọ́ mẹ́lìnà ó ní wà láì dísítì ti tó bá wà ó ní abiola tó ní ìlẹ̀ ó ní bẹ́ẹ̀ lọ́wọ́ ní kèsì dára báwọn abiola làwọn lọ dìbò fún àjọba tó wò nínú ẹ̀yà ọ̀tọ̀ ayúṣe wò nínú ọkùnrin ayúṣe gbogbo ẹ̀ àwọn ẹ̀rọ ń ṣe wà láàrin ìṣègbè kókè ẹ̀sùn kú rẹ̀ náà wọ́n fún òkú rẹ̀ náà kí wọ́n bá fún lómú sódà kí wọ́n kọ́ sínú àwọn pẹ́sidẹ́ǹtì nàìjíríà ọmọ kan pé ìjọba lè lọ́wọ́ ni wọ́n náà lòun wọ́n lẹ́kọ́tọ̀ ẹ̀ mọ́ ni wọ́n náà fẹ́ ayé tiẹ̀ náà rè torí mo ní kí ló dé kí ẹgbẹ́ wọn gbó òkú lẹ́yìn wọn gbó èkó kù ni ẹni yàrá ẹgbẹ́ kú tẹ̀lé fún wọn lẹ́kọ́tò rẹ̀ làtọ́ ìwà wọn tí ò bẹ́ẹ̀ ṣe fún wọn. <laughs> ẹ wo títóbi ọlọ́ ẹ wo títóbi ọlọ́ so títí wà ní bàbá òsì sọmọ ọjọ́ tó bá pè áyà kejì ìpè máa yẹ sáfì láàbù iná sí mi wà àmàdín fàlà àmúlù síkà lára wà máa yú sí fàlà àmúlù síkà lára omi ń bá àyè wọn wọ láàbí ìzọlá àti àánú ọlọ́run tó bá sílẹ̀ báwọn ọmọ ẹgbẹ́ ènìyàn kan kò sẹ́ni ìdádúró ìbílọ̀ pé kọ́ lọ kò sí. olùwàkàtí ti ní. ẹ̀ńtà sì ló ń fẹ́ ṣe òǹfẹ́ tọ́lá ọba láti mú nǹkan lọ tó kò ní bá yẹn tó àánú ọlọ́run ọ̀sẹ̀ gbé rárá adábò ni lọ́yọ́ kọjá là yóò ní kó yọ kọjá là ọmọ ọ̀bẹ ọlọ́run tó gbogbo. yọ̀ọ́ náwó ló bẹ́ẹ̀ ti ti yẹra ní fì tí ò lè náwó sí. ti alùpàdánù tóbi rahmat ilahi ọ̀dọ́rọ̀ tí ẹ̀ bá já kúkú tó bá já kàn kú àánú ọlọ́run ìnira sí o ọlọ́run pé àá ah, tó lè já kúkú àánú ọlọ́run àti ti ní ìṣẹ̀mí kò sí àràbọ̀nà ọ̀lẹ́dá kò sí lọ́nà ọ̀lẹ́dẹ ọrụ àwọn kan ásídẹ́ǹtì ló ti pè wọ́n sì tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ níbi àwọn olùtọ́jú wọn gbé lọ lẹ́yìn bí ọdún kẹta ló tó sọ yìí ẹ̀wù tó tóbi ọlọ́ ó tún wá kan sọ fún mi nígbà mo ṣe wá sí náà á wà láàyè lójú ọlẹ́ sọ ní ọjọ́ mẹ́rin làwọn ti ẹ̀mọ́ kankan pé ní jáyé olóhùn bí ẹ̀mọ́ kankan pé ní jáyé ó ní wọ́n sọ fún nǹkan yẹn nǹkan rẹ̀ ṣe àwọn kankan tó ń sọ káyìn ló dájú rẹ̀ tóhùn kéèyàn tóhùn tóhùn tẹ̀ ẹ̀mọ́ kankan òun lẹ́yìn ọjọ́ mẹ́rin làwọn ẹ̀yẹ náà ló wà sí o bẹ́ẹ̀ ni gbogbo yá ọjọ́ kan yá àbí ìrọ̀lẹ́ lásán ẹ̀wù tí tóbi ọlọ́ ẹ̀wù tí tóbi ọlọ́ ẹ̀wù tí tóbi ọlọ́ ntọ́ba yóò ṣẹlẹ̀ sí ọlọ́run ìdáná kó di àánú ọlọ́run ọlọ́run ní àánú ọlọ́run àánú òṣẹ́ wàrà àmọ̀ tí wọ́n ṣe àti kó nà ṣe àánú mi kárí gbogbo kan kò yá ìbáàdìyà lẹ́yìn náà àṣàkó àlà àǹfọ̀ṣẹ́yìn látẹ̀kùnà tó mi rọ̀ àmọ̀ tẹ̀lá iná àyọ̀dún òkútùn ọba jẹ̀míà. ọ̀nà ọba ní ẹ̀yẹ ẹrúsìn mi tẹ́ ti ṣàfihàn bá ẹ̀fẹ̀ ó ti ṣẹ̀bọ̀ rí ọba àyẹ̀lú lórí gbogbo lọ́wọ́ ẹ̀ ọ̀pá àyẹ̀lú ọtí sí náà ọwọ́ àtúbá wíwọ ọlọ́run sílé ìmọ̀ kókó nígbèjà yẹn ọlọ́dún láàbẹ̀tẹ̀mẹ́fọ́ mi rahmatillah. ẹ gbọ́dọ̀ yàtọ̀ fún bí agbọn ọlọ́run iná lọ àhàyè lórí òtún wọn bá jẹ ní gbogbo ẹ̀fẹ̀ pátá lọ́lọ́run lọ́sà ń gbogbo ẹ̀kú yẹn o lọ́lọ́run lọ́sà ń gbogbo ọ̀pá lórí àlọ́ rẹ̀ sara àwọn fún ọdún bíi ti sọ àwọn jẹ́ ń tọ́jú inú àwọn méjèèjì ni ẹ tún wá sọ lẹ́yìn kẹrin kan tún wá sọ wo tó ẹ kó tòótọ́ ànábì ọlọ́dẹ ẹ kọ́nà wọn gbàgbé àìsàn ìyá òun ni wọn ń tòwò à lọ́pàá lọ́ba kí wo sí lọ́dọ́ lọ ní mọ́sàlíyà tòrò wà dà àbámọ̀ rọ níbi. èmi á mú mi wá lọ́dọ̀ lọ sí aláàánú ọlọ́mọ wa sàánú rẹ̀ ọlọ́mọ wa káìsàn gbọ́dọ̀. gbogbo tó ní ọlọ́run wa dọ́gbọ̀ ojú ìgbọ̀ báyìí sọ ma si ọdún dàkúkú bí àmọ́ ọlọ́run ọrụ bá lé olóko wọ́n dàkú kí sí ọdún bí wò sí gbogbo tó má lọ́wọ́ lọ́wọ́ sí ọ tó lọ lé ilé ọkọ̀ mú nígbà ọ ti sàmúlẹ̀ ilé òfin mọ̀ yìí pé ìwọ yóò dùn bẹ́ẹ̀ alhamdulilá ìwọ́n mi nìyẹn mi. ọlọ́ni àṣìbánáṣù ayéwà kú ayéwòlò àmànáwà ńlá yóò ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. فما يدين يوم رجعت في أمر الأسامي عمرو يدين fáàlì pé ká lọ́wọ́ tó kọ́kọ́ tá a sọ fún ọ pé islam bẹ̀rẹ̀ ọ̀hún kẹ́kẹ́ wá nípa islam àbúrò ṣe ti ọlọ́run kò sáà lọ́wọ́ kankan mọ́ kò sí. àwọn ẹyẹ tàn yẹn máa ń mú ìlú ẹ̀sìn ìlú ẹ̀sìn yẹn wà bí wọ́n sì ní ìjẹ́ ń bá kékeré ìjẹ́ ń bá kékeré kódà àdúgbò tó máa ṣàdúrà lọ́dọ̀ ọlọ́run gbàdúrà ọba fi àjẹ wọn sí mọ́jọ wọn fi ọlọ́ọ̀bá náà nínú ilé ìjọsìn wọn nínú mọ́tàlásí nínú ilé ìjọsìn wọn nínú rẹ́gbò nínú tẹlifíṣàn wọ́n lè máa kóso ẹ̀rọ kóso yìí bọ̀. a sí ní lágbára rẹ̀ kó nígbà rẹ̀ dání wọn máa kóso wọn àbálòwò àtọ́lò. àìsàn alágbára tó ń bẹ gan bí wọ́n gbọ̀ wọ́n gbọ̀ wọ́n ni wọ́n na àtọ̀ sí wọn bóyá wọn náà bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sì ń lọ wọ́n <laughs>

mílíọ̀n owó tán báńkì náà wọ́n ti máa sọ̀dọ̀ wọ́n ti máa sọ̀dọ̀ torí òbí lọ́ra lọ tí tó ń kó lọ báńkì náà máa ń wọ ẹ̀yìn ẹ̀mí wọn ni àbẹ̀yẹ̀ náà wọ́n wọ́n sẹ́yìn ẹ̀dọ́ wọn páríparí ni wọ́n di olùgbà lọ́gbà àwọn òkùnkùn ní ìgbàjọ wa. pásítọ̀ máa yọ àwọn ọmọ wa lọ pásítọ̀ máa fi owó tán sòro tiẹ̀ níwọ̀nba tọ́lọ̀ máa yọ tán bẹ́ẹ̀ yọ tẹ́lá ló máa ti ń fún agbámi ọ̀rá yìí ẹ̀dọ̀ gbé gbé gbèbọ̀dà rẹ̀ nígbà bá kẹ́ ẹ̀dọ̀ gbé ẹ̀dọ̀ gbé padà. tí wọ́n máa ń gbé orí wọn kò sí pé kọ́ ọ̀dà láwùjọ bá làwọn sùn kò sí pé ọlọ́run gbé báyìí òjijì ọlọ́run gbé báyìí kò sí inú ọ̀rọ̀ tí wọ́n gbò mélòó máa rẹ sọ mélòó gan yín lẹ́nu lé ìtọ́jú àwọn ọ̀dọ́. yọ máa ń torí wọn ni yọ máa ń torí wọn sẹ́tì ọ̀ nígbà tí ọmọ bíi ọmọ ọmọ bíi wọn ti fà bíi àbí bíi à tó bá fà ọmọ bíi thirteen fourteen fifteen jọ tí wọ́n á kódà ilé ilé náà bá gbogbo àwọn ọmọbìnrin ní ní wà bẹ́ẹ̀ lọ́tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́kọ̀ọ̀kan tó ìtìjọba ọ̀rẹ́ àdìgbèsẹ́ ẹnẹ́ni bíjọ kọ́mọ bí kọ́ ọmọ forty five fifty kọ́mọ kọ́mọ tẹ́tì àwọn ọmọ thirteen fourteen fifteen àwọn tẹ́ fún wọn ọ̀gbìn rárá kódà ní àmọ́ wọn náà kọ́ wà ní ọmọ tí wọ́n máa tẹ̀lé àwọn gọ̀ọ́gọ̀ọ́gọ̀ ẹnìkan ọmọ ẹyẹ ọ̀kan tó bá ní làákà yìí yóò sì máa ní bẹ́ẹ̀ àbí àbílẹ́jọ́ àná ìtọ́nà bá láti rí o. so exploitation àwọn so àgbọ̀dọ̀ dákọ̀ àwọn ọlọ́run àgbọ̀dọ̀ yìí lọ ìwé kájú ti lọ àwọn ayẹyẹ Ọ bụrụ pé ìlera kan wá ṣẹlẹ̀ sí ọdún yóò gba àkókòso èkú ọlọ́run ni onye na nira rẹ̀ wọ́n lára rẹ̀ wọ́n ọlọ́run ló ní. ọwọ́ agbọ́dọ̀ kọ́ ṣiṣẹ́ pé méjèèjì sọ́dọ̀ náà àdìsí rẹ̀ ń bá inú ọlọ́run ni ọwọ́ inú ọlọ́run ni ọwọ́ wọ́n fẹ́ lọ́kùnrin ló bá ń bá àwọn káàkiri dà ló bá jà jà jà jà débi pé ń pa àwọn káàkiri lọ ni ṣùgbọ́n bí ó ṣe ń pa wọn lọ wọ́n ń sáwọn náà lọ́gbẹ́. àwọn sàbí mi ti dọ̀tù gbà ah, kúta ní ìjọba àwọn tí a fún pé ẹni inú náà ni ọwọ́ títí ìjà gbogbo báyìí nígbà tí ọgbẹ́ ń pọ̀ láwọn ẹ̀wọ́ àti ní à ń pọ̀ ó ti fa ọkọ̀ àkàlọ́yọ láàrin ọ̀tàn gbọ̀nrẹ́ yìí àwọn sàbí ti rẹ́ wà lọ́wọ́ àti gbogbo sọ́dọ̀ àkàrọ̀ tó ń lò

ẹ̀wọ̀n ni owó nígbà lọ́wọ́ wa lórí rédíò lórí wa ni tẹ́ bá sì wù àwọn náà ní ọ̀pọ̀ ọ̀bẹ ní ọ̀dà alẹ́ yá bí ìlú ni mùsùlùmí ọ̀yàn ní kan ẹ dáhùn díẹ̀ ní owó tí wọ́n ti gbà nínú ọ̀dọ̀ jọ́ọ̀jì o ṣùgbọ́n síbẹ̀ àwọn náà ti ní àgbòrógbò ẹ̀sìn látara bẹ̀ kó bẹ́ẹ̀ ló ní inú wọn ó fi lọ kọ́ bí ẹ̀jẹ̀ nù àwọn ayé àbọ̀ alẹ́ tẹ́ẹ̀ ní wọn lọ mùsùlùmí ni kí wọ́n mọ̀ fà á nínú ọ̀rọ̀ wa tá à ń sọ ní ọ̀rọ̀ orí tá à ń sọ ìní ìdí èdè mùsùlùmí gan yóò tún máa sọ ẹ̀wù tí tóbi ọlọ́ àwọn gínẹ́ẹ̀sì ẹ̀rù tí ẹ ń bẹ́ bọ́ọ̀bù báwọn mọ́tà á ti bì ẹ̀ ẹ̀ tọ́tì iná ńlá àlàyé ọ̀dùnrún àdòdì bẹ̀rù rọ́ọ̀lì lè fà á jọ ọlọ́ọ̀gá yóò rìn ẹ̀sìn lọ pẹ̀lú ẹ̀lú bí ìdòdó kí ni o òkì ìsúnmọ́tà bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ni pé ìjọ ọlọ́run nìyẹn wọ̀. ẹ wá ní tó bọ́yọ́ ká fún iná láàlá ìdúró ayélujára kàbí sọtakura wọn torí pé ẹni tó kókun so ó wò ìjọ tọ́gbó òun síbẹ̀ ló fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni wáyé pé wọ́n ṣàṣàkóso àná ló fi wá lọ kókun so ìyún tiẹ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ eléyìí o lọ́nà ọmọ sí ìṣáàkù tiẹ̀ níbi tó bá iṣẹ́ rẹ̀ ní wọ́n pọ̀ tẹ̀lé ní kókun so torí àjẹmú wọn dẹ́ gbogbo wa kó sí làákà ìlọsẹ̀ tó ṣe kọlọ́mọ ìyá wíwẹ̀. ẹlẹ́ẹ̀kejìlá òun náà ni pé ahabu tẹ́sí ya ti yé lọ́láhi abdullahi wa abdulrahman anẹ́gbẹ̀ sọ̀rọ̀ náà àyọ̀ sáà fẹ́ pé ó kọ́tọ́ lọ ńlá ìdìbò náà àwọn ọmọ tá a máa ń sọ ma òun náà ni abdullahi àti abdulrahman ṣùgbọ́n gbúdọ̀ àti sàṣàlá nǹkan ni pé iná ahaba àsìmá ikọ́m ilẹ̀ lọ́láhi abdullahi wa abdulrahman ọ̀wà ní sọ̀rọ̀ muslim. ìtọ́nà ọba nífẹ̀ẹ́ sí nínú ọkọ̀ tẹ́ sọ òun náà ní Abdullah àtàbọ̀ ọ̀hún gbogbo tọ́lọ̀ sì fi abúlù sí nínú Quran ojú méjì náà lọ òun náà ní àti Arahman wà á nàhu lamma qama Abdullah yẹ̀dúró Abdullah yẹn agbábọ̀ tó gba nílùú àwọn gbé rárá kì í so ọlọ́sùn sọ pé wà ìbáàdù rahman ilẹ̀ iná yàrúṣúná àlàlẹ́ àfihànà nínú gbogbo kan ọlọ́kùn sí mi lẹ́yìn abdullahi àti abdulrahman tọ́lọ̀ ń gbà fún tìsí nínú quran ọlọ́sùn sọ pé kúlẹ̀ bí ọlọ́ àwọn ilé rahman ayyáma tẹ́lẹ̀ wù balawulẹ̀ àti àti rahman so làwọn afa àbìdó làwọn akabìdó nù àwọn afa ìwé abdullahi àtọrọ abdulrahman ọ̀rẹ́ àlè ṣùgbọ́n afa wa kó tóbi sọ yìí pé ìtọ́gbàlẹ́ òde pé ọkàn mi ń ṣe méjì ni gbogbo àwọn ọlọ́ọ̀tọ́rọ̀ wà tó fẹsẹ̀ rí náà gbogbo náà ti kó sínú ẹ̀ ọlọ́ọ̀bà nìkan náà lọ́kọ̀ mímọ́ ṣùgbọ́n ìtì yọ wá nù àwọn àdìsí mi ni wọ́n sọ pé fẹ́rù làásùmá yìí ẹlẹ́kẹ̀rìnlá àsìkò ọ̀tọ̀ lágbára ló ń bẹ láàrin àánú ọlọ́run tó lọ fún yàrá àmọ́ ẹ̀rọ mi àti tẹ́ńbíà ìtọ́jú tó lọ́ọ́ máa fi mọ fún ẹ̀yà nínú àánú rẹ̀ òun náà ní kíni tó ṣe fún wa lọ́nà sọ pé alhamdulillahi rabbil alamin arrahman arrahim gbogbo tí ó bá ti wá lò láti fi lílẹ̀ tóbi tọ́lágbára kẹ́ẹ̀tì mọ̀ pé látara ara mọ̀ ọlọ́ọ̀ni osùnmọ́bìnrin rẹ̀ ti tọ́jú ọ̀pọ̀ rẹ̀ ó ti dọ́mọ lẹ́yìn oṣù mẹ́sàn-án bá ń ké wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ ọlọ́mọ pé ò ọ̀rọ̀ àkúlókọ tó ń kó mọ́kù mọ́ tó wájà ìdí àmà. bẹ́ẹ̀ náà ti lo orí tó bá sẹ́ni ẹ̀rí àmì ìyàrá rẹ̀ báyìí ẹ gbọ́dọ̀ kúlókọ tó lókọ náà wọ́n kì í tó wájà ìdí àmà. tẹ́ ẹ bá lọ sẹ́ẹ̀sì ẹ̀ ẹ fún lókọ tó bá ní ìbámu sí bọ́yọ̀ ọkùnrin àbúgbé tẹ́ ẹ bá lọ sẹ́ẹ̀sì ẹ fún ní ẹ̀yìn orúkọ tó bá jẹ́ ọkùnrin àtòkùnrin wọ́n lè jọ jẹ́ sọ̀kọ́ náà bá nìkan lọ́bọ̀ onímọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún onáà ní pé ọwọ́ àti àdìsí àdìsí ọ̀sán ọ̀la àlùfẹ́lá nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah pé ọlọ́wọ́ bá àdéjọ ọlá ìjọ tí ó da àánú báyìí ó da ní ọgọ́rùn kan ìní àánú kọ́lọ̀ ń da ó yàtọ̀ sí rahma tó jẹ́ pé òní ti sọ́ọ̀kù pẹ̀lú ẹ̀ rahma tó jẹ́ ìròyìn tọ́lọ̀ ìlú ìṣẹ̀dá ṣùgbọ́n rahma ìtọ́lọ̀ ń dá láàrin àwọn ẹ̀dá ìyẹn lọ́jọ́ ẹ̀dá ọlọ́run á dá ìyẹn ní one hundred anagba sọlọlọ àdìọsọlá sọ pé ẹyọ kan péré ń bẹ lọ́nà ń jù sílé ayé ọwọ́ àfi náìtì náà sọlọ dídí òmìnira ìkìyàmù ẹyọ kan tọ́lọ̀ ń ju ayé o ó ní ìlọrin àti ń sàánú ara wa ìlà àmúta àti láàrin ara wa kódà bí iná kéèyàn tí ò ní di ọmọ ara rẹ̀ tí ọ̀dọ̀ di ọmọ ẹran mi àánú tọ́lọ̀ ń fi sílé ayé lójókòó ní sí ọmọ tiẹ̀ o tọ́ba àjàlè ìkìyàmù ọlọ́ọ̀ba wàkíyànà bí mọ́mí nínú ọ̀rọ̀ ìmọ̀ yóò dá láàánú àwọn mọ́mí ni yóò wá bí ọjọ́ bí àánú nàìjíríà yẹn yóò wá dá alẹ́ sáàmì àwọn mọ́mí ni tí ní ayé lọ́jọ́ ẹyọ kan ọlọ́ọ̀kùn apapọ̀ yóò lè ní à yóò dọ̀gbọ́n káwọn ọmọ lòdù àjẹnà ṣùgbọ́n àwọn táàbì ni wò ní ní ara wọn kẹ́kẹ́ nínú náà kọ́mọ kọ́sọ́ wọ́n dájú dábà wọ́n dájú ara wọn ẹ̀ gbogbo àwọn ìjọsìn tí àwọn àwọn káàbìrì máa ṣe kí ìsìláàmù tó dé wọ́n mọ̀ nínú ara wọn lẹ́gba wọ́n mọ̀ sàkẹ́lúra wọn pé mi mọ́ lágbára yìí jáwé àdúgbò ẹ̀mí islam àdúgbò ẹ̀mí islam ọ̀bẹ àti ẹ̀ tó bá fara jọ wọn ó ń sàkóso tó ní kó ní islam yọ̀rọ̀ tó fi wọ islam tíkẹ̀ ń wọlé tíkẹ̀ ń gbé láàyè láàyè ẹ̀ ń bá fara wọn jọ wọn mú àwọn amúnibí ìṣẹ́ tí mo rò aburú tí mo rò síra wa.

ó sì ń sàánú àwọn sàádé rẹ̀ ó ń sàánú fámìlì rẹ̀ ọ̀rọ̀ tá a lè sọ fẹ́ ni a fẹ́ lójú díẹ̀ ẹlòmíì àánú rẹ̀ kéré sí fámìlì rẹ̀ àánú ẹ̀ kéré sọ́mẹ̀ àánú ẹ̀ kéré sáyà rẹ̀ àánú ẹ̀ kéré sẹ́gbẹ̀ sábúrò sí bàbá sí yà ọ̀dọ́ káàdùn bí orí ti ẹ̀kúrú pọ̀ ẹlòmíì ó tún máa sáfìyà rẹ̀ yóò ní ẹni yà wọ́n ní sẹ́yìn àà kí o kí alẹ́ àtúbájú ẹ̀ lórí ọlọ́ ẹlòmíì ọ̀sán fẹ́ mgbe yẹn tó wà tiẹ̀ náà da ìwọ́n náà ti máa rí bẹ́ẹ̀ nìkan ní ọ. so àánú yẹn ọjọ́ ìlú ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kẹtàdínní ogún òun náà ní pé nínú ẹwà tí ń Islam òun náà ní pé ṣẹ̀rí àtọ́lọ́ fún wa yìí bọ́lọ̀ ń ṣe jẹ́ rahman ó sì tó fi rahman rẹ̀ sínú ẹ̀ náà tó inú àná ọlọ́run lọ́wọ́ ayé ọmọ ọgbà bẹ́ẹ̀ ni wọ́n abẹ́lé o ọdún yìí tó ti bàlágà kì í sọ̀rọ̀ yẹn ká tó nílé o ká tó ọgbà wẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin ní wọ́n fẹ́ mọ pé wọ́n mọ kà fún ẹ pé ah, ọgbà wẹ̀ náà yóò ṣe ah, ẹjọ́ mọ̀ nínú àná ọlọ́run àná ọlọ́run tó fi sínú ẹ̀sìn kódà bóun bá fẹ́ wọ̀ tí ló bá lọ sẹ̀rí torípé máa wù nínú ayáwó kan lọ́nà sọ pé máa yorí ìdúláwò bí kò mọ̀lẹ́ lọ́sọ̀ ọlọ́ba tó pé yorí ìdúláwò bí kò mọ̀lẹ́ lọ́sọ̀ wà láàyò ìdò bí kò mọ̀lẹ́ lọ́sọ̀. nítorí ọba ń fẹ́ fún iná ìrọ̀rùn ọlọ́wọ́ fẹ́ ìlera fún pẹ̀lú àwẹ̀. ẹlẹ́ẹ̀kejì dé ní ogún òun náà ní pé dọ̀wúrọ̀ tọba àwọn bí òye tọ́da kó o sì wọ́n náà ṣe lè ga ọ̀rọ̀ wọ́n náà máa sàánú àwọn èèyàn. àdébù ọ̀sán ọ̀la àdìsọ́ náà ní sọ sọ pé àrọ́ ìwọ̀n yẹra àwòrán ọ̀rọ̀ náà. ẹ bá jẹ́ aláàánú ọlọ́run sì máa sàánú tiẹ̀ náà. nínú àdìsọ́ àwọn Bukhari àti Muslim àdébù ọ̀sán ọ̀la àdìsọ́ náà pé náà làwọn náà táwọn bá ń sa àwọn àwọn mi o ẹni tó ní ìdòwò ẹ sàánú rẹ mẹ́ta bí náà o ti wá sọ̀rọ̀ lánàá ẹ ṣé kò ká kàkà náà nígbà òní òní o tá a lò yín náà ntọ́ ọba ní lágbára ṣé é fún tó bá tẹ̀ wá wọ́n sì kú tẹ̀ wá ní kankan fábí kẹ́lí mọ̀ sí tọ́ yí bá ká ní kankan àtọ́ fún ọ̀rọ̀ tó dáa ọlọ́wọ́ kò ṣègùn yìí o ọlọ́wọ́ sáré fún àtúntò yìí o ọlọ́wọ́ kò yẹ láti rí o inú wọn yóò gbogbo lọ́dọ̀ rẹ̀ yọ̀wọ̀n tó lè yóò gba òun lọ. kódà lọ wá ti mọ̀ lórúkọ ṣé wàá ti mú kọ́mọ́ máa parọ́ mọ́ ṣùgbọ́n mọ̀ yìí tó bùkátà ló fi di mìíràn. àdúgbò bá ti mẹ́jọ díwọ́ mẹ́jọ díwọ́ ọlọ́dúnwọlá ayédèrè mọ́tínà fún sádà àlùkọ́wọ́ mi àlà àlà tààdìlú èdè lóru àwọn àbúrò ìkórìíra tẹ bá ní báwọn ẹgbẹ́ wọn yóò ní lọ́wọ́ ti wéwé tó o bá dà ní kọ́ bẹ́ẹ̀ ní oṣù yìí gbogbo ọ ni. mọ́tò òbí àwọn lọ ṣé wà á tuntun àwọn àbọ̀dá nígbà ìgbà náà mo ní yíbi láì ẹni ẹ̀dọ́ mi náà láì ẹ̀dọ́ ẹ̀dọ́ mi ẹnu tọ́ mi lórí. ẹ̀rọ máa ti bẹ́ẹ̀ lọ́kọ̀dá ọlọ́run yọ yín tí mo nílè bẹ́ẹ̀ bá béèrè èyí àwọn yóò fún yín yóò wá pẹ̀lú tó wà sí lọ́sibó kó o sì kéde wọn bí mọ̀ lọ́wọ́ ọlọ́run wá pé gbọ́gbọ́ tiẹ̀.

ẹgbẹ̀ta tẹ̀ ń darí èló lẹ́yìn náà lójúmọ́ lọ́ba sílò ti ń dánfúnra rẹ̀ èsì lórí ọmọ ọmọ rẹ̀ ẹgbẹ́ á ní pọ́blẹ́mù yẹn láwùjọ yẹn ìjọba tí yóò lọ bàbá rẹ̀ lọ́sà ẹ̀hún náà ni ó sẹ́ ẹ̀dánwó lé lórí lọ́ba sí i mo ní ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ bá ta ẹ̀ bá ta lójú èlò lẹ́yìn ta ó dáa máa parí báyìí èlò wa ní ìrì tó wà lórí iye tẹ́ ẹ pa yẹn torí owó tẹ́ ẹ pa yẹn ó ti kọ́ bá bàtà yìí tó tán ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ lọ́nu kápítà èlò ní ìrì tó wà lórí ẹ̀ tábà sírò èrè tó wà lórí ẹ̀ èrè tó wà lórí ẹ̀ wá kéré jọjọ sí etí ná lójúmọ́ bó o wá lè ṣe àtọ̀ pé ẹ̀rọ bó o lè lè pa wọn nígbà bá ní tara yín tẹ ẹ̀fọ́ ọmọ yín tẹ ẹ̀fọ́ ọmọ yín lóúnjẹ tẹ ẹ̀fọ́ ọmọ ọmọ lóúnjẹ tẹ ẹ̀ná yín báyìí tó jẹ́ pé ẹjọ́ ẹ bá tà àpọ̀ yín báyìí lẹ́ǹpa iye báyìí sí èrè tẹ́ ǹjẹ́ bó o wá lè ṣe wá ní kápítọ̀ òbí lọlẹ̀ ṣé ìgboro yóò àjẹmí ló gbòó wá sí i ẹ ti ń lérè ẹ tó ti ná ní ojú owó nígbà bá yá náà ní ọ̀lọ́lẹ̀ àwọn àbí àbúrò so ẹ̀yin lẹ́mọ̀ ìgbé iye ìrètí tẹ́ ẹ fẹ́ kí owó máa wà lọ́wọ́ yín iye ìrètí ẹ bá jẹ gbogbo kátà tẹ́ bá fẹ́ bí yá tó bá tiẹ̀ wọ́ọ̀sì wọ́ọ̀sì ọgbọ̀dọ̀ kọjá ìrètí jẹ tẹ́ ẹ bá rí díẹ̀ fi kún kápítà mẹ́ tó bá ti lè kọjá rẹ̀ ẹ fẹ́ fẹ́ ṣiṣẹ́ gbèsè kálẹ̀ nù kápítà ẹ gbọ́dọ̀ mọ sọ́ọ̀bù lẹ́sìn ti padà lọ́sẹ̀ wà á ọlọ́run bá ọba aláàánú ni ó sì ṣe àánú kan lè jọ kárí gbogbo ẹ̀dá ọwọ́ àti àánú kan lè tọ́jú ẹ̀sà dídá tọ́lọ̀ ń dáná ọ̀tá kọ àánú ọlọ́run ẹ̀ẹ́dẹ́ mẹ́tọ́ tá àánú ọlọ́run lọ́lọ́run ṣe àánú rẹ̀ tó bá di àìdí àmọ́ ẹ̀ẹ́dẹ́ mẹ́tọ́ sí ọlọ́run ọlọ́run ló ṣe kékeré ni o yóò fi àìjẹ́ kọ̀wá túmọ̀ sí pé wọ́n á ọlọ́run rẹ̀ olùsọ yìí pé wàtí kàlìjà nàfù orí tó mọ́ ha bí màá tún tó ń ta àmàlù. àlìjẹ́nà tẹ́rí yẹn ẹ̀ ṣiṣẹ́ bí ẹ ṣiṣẹ́ àánú àwọn ọlọ́run wà ní iṣẹ́ òun bá gbogbo inú mi gbọ̀ngàn bá bá ti ṣe òun àánú ọlọ́run wà ní bá àwọn àbúrò bá jẹ náà. bẹ́ẹ̀ náà ni ẹni ikú iṣẹ́ náà ló ìṣègbè olóògbé so pẹ̀lú yẹn a kò sí orí ẹlẹ́ẹ̀kejì ogún twenty onáà ní pé ẹ ń bá takuru Arrahman tó ní kìí so kọ ọlọ́run àbí ń tọ́ka títọ́jú Arrahman ó ní òsì mọ́lọ̀ rárá ọlọ́ọ̀tọ̀ báwọn ti ń tu sí mi o ti ń tu sí orí pa ìròyìn àwọn yẹn bá ń sọ o ó ní rárá ọlọ́ọ̀bẹ ìsára àti rárá kìí sáà lọ ẹ̀dá ìyá ni wọ́n fi bẹ́ẹ̀ dà irú ẹni bẹ́ẹ̀ ó di kéfèé yìí torí pé ọ̀tà ko àwọn àyàkà nínú Quran tó yẹ kó wọ́n pọ̀ ìgbà mi ọlọ́ba sọ pé ó rìn àjò ìlú rahma kí aláàmúdó gbúdọ̀ wá bẹ́ẹ̀ tu sí ẹlẹ́ẹ̀kọ́kànlélógún nínú ẹ̀kọ́ tá a kọ́ sí ọ̀hún nígbà tá a gbé lọ ọkọ mi o ní wípé tába ti fẹ́ fẹ́ràn àbá fẹ́ pàjẹ́ kí láti lọ́ba ẹ dáhùn ẹ dáhùn bẹ́ẹ̀ bisimilayi lọ́gbà àgbà oṣù àwọn àdìsí náà nìyẹn fani sọ̀sálàm ọmọ ṣe bisimilayi yóò ṣe tẹ̀kbír so sábà wà kábà ibi ẹran léyà àti míì tó wá. àwọn àbá àti àwọn akẹ́kọ̀ọ́ ìjọ lọ́wọ́ wọn ìdí ìrìkà ọ̀gbọ́n ọ̀ká ń tọ́jú kan súnmọ́ ni. ẹni wọ́n ti bẹ́ẹ̀ bí ẹran àwọn abẹ́rẹ́ sọ pé bisimilayi rahman rahim kọ́ra ọlọ ká mú ẹ torí pé o ti ròyìn pé Ar-Rahman aláàánú lọ́lọ́run tí n tọ́ fẹ́ sí tọ́ fẹ́ ju sáàánú lọ ẹ̀jẹ̀ kù. ṣùgbọ́n ètè ọwọ́ alápẹ̀lẹ̀ tẹ̀lé ẹbí ìpè tí wọ́n lórí ọjọ́ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ sì làwọn di ẹ̀kọ́ àwọn àgbàlagbà lè ti ka tẹ̀lé ìdájọ́ lórí etí so ìtawà àrílà pọ̀lẹ̀ nímọ̀ sáà ní olùfẹ̀kẹ́yà mẹ́rin rẹ̀ hànàfíyà ni màlìkíyà ni jàmíyà ni hànàmílà ni ìní wípé makru akóbìrà kò sọ pé kọ́ kọ́bílìtì ẹ̀ mọ́tò rahman rahim kò tọ́ba ti kún ọ lẹ́sẹ̀ tọ́ba dúbẹ́ kò sí ìwọ̀ pé kọ́ lẹ́sẹ̀ nìyà ṣùgbọ́n tó dáa ju wípé kọ́ sọ pé bisimilahi wàlúwàhù àdìbò tó fi dùn. a ní ìdìbò wa sọ pé ọbẹ̀ tó balá dákọ̀kọ̀ sí kọ́ wá ti wọlé bisimilahi rahman rahim wàlúwàhù àkọ́kọ́ wá sẹ́yìn ọdún báyìí so ìtọ́ba súnà mùsùlùmí náà ní kéde o bisimilahi wàlúwàlú àtọ́. ẹlẹ́ẹ̀kejì lé ní ogún àtúnyẹ̀ parí o ogún mẹ́ta abẹ́ẹ̀wọ́ ni. arahman orí òsàn kí ni fàdà arahim orí òsàn kí ni fàyí lọ́dọ̀ àwọn sọ́ọ̀tù. ibilis orí òsàn kí ni fàyí aṣèǹtọ́ orí òsàn kí ni. fàlàn bẹ́ẹ̀ náà ní ọ̀tíìn rúùsọ̀ gidi fàyè ṣùgbọ́n ṣàtàánù lè farò bẹ́ẹ̀ náà rahman rahim wà bẹ́ẹ̀ náà ṣètọ́nù rọ́jì. òun pé agídí gbé lọ́wọ́ láàrin ọlọ́run àlejò ọlá ọjọ́ ọba aláàánú tí sì ń ṣe àánú rẹ̀ àti èyí tó ń gbẹ̀yìn kásì yàgò fún ṣàìfọ́n ẹlẹ́ẹ̀kẹtàléní ogún onáyẹ̀dẹ́ arahman rahim kẹsọ̀rọ̀ ní ẹkú ẹ má kulẹ̀ wọn ní yàtọ̀ kẹsọ̀rọ̀ ṣùgbọ́n tó ní kí wọ́n bá dá dúró ìtumọ̀ rẹ̀ ò pé nínú ìlà lọ́wọ́ aya Quran oṣù mẹ́ta sí ni wọ́n tá mẹ́mẹ́ títúmọ̀ rẹ̀ ò pé pé tí òkè kò ká ti ń bọ̀ tí o sì ní bùkátà sí ìdókè lọ káfíńjà ń bẹ ètò ìdúró bùkátà sí ìdókè lọ tàbí ètí ń bọ náà kí sọ ń bẹ ètò ìdókè ìdúró rẹ tó kò kò kò rárá ṣùgbọ́n síbẹ̀ náà òdìdí ayà ni arahmanu rahim olùkùnrin ní fi wa ṣùgbọ́n olùbùkátà sí ìtọ́sáájú onáyíká alhamdulillahi rabbil alamin. Ar-Rahman Ar-Rahim. Adébí ayà tó káfíà ni ayà tó kéré káfíà ni ó ní ìtumọ̀ ti ẹ̀sùn tó ń gbàdá sí lọ wá lọ káfíà bá a mọ ìtumọ̀ táwọn mi torí tó ń gbé ìròyìn fún ọlọ́ọ̀bà ìjọba tá a kọ́kọ́ bá kọ́. Bó ṣe wá nìyẹn tá a bá fẹ́ kúrò ayà àwọn àwọn àgbàdo tó kéré jù lábàkà fáfíà náà agbọ́dọ̀ káyà kan. Àbí káka abala ayàgbà títúmọ̀ rẹ̀ pé Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lọ́ba rògbò inú rẹ̀ ti dóbi lálàáfíà. ṣùgbọ́n wọ́n wà ló ayà náà tó sọ àbí ayà káfíà kọ́sọ̀ ike ọ̀gá rẹ̀ tó kò bójú mu nígbà yẹn ni mo ní hàn màtáàlì tọ́jẹ́ ayé ọ̀tẹ̀lẹ̀ lọ́dọ̀ àmọ́ni lórí tẹ̀síìmù àwọn kan nínú àwọn àbá tọ́láwọn míì àtòmù àdìsọ́dọ̀ aláàbẹ̀ síbọ̀ fún kàtàyè ọmọ. sọ àwọn èèyàn bíi àmọ́ ń gbọ́ lórí fóònù báyìí níjọ́ ni ìmọ̀gbá ń ṣiṣẹ́ ìṣe níta ìwé olúwa rẹ̀ nìkan. tẹ̀wá ti ń kẹ́mi ní ẹ̀ òun bọ́ra wọ́n lọ́dọ̀ọ́lì mudahaamatani Allahu akbar. so àsìgbọ́lé àsìgbọ́lé pa ọ̀rọ̀ So nìyẹn so mọ́tò mudahaamatani lásán mọ́tò kí o wò. ẹlẹ́ẹ̀kẹrìnlélí ogún tó tó fún ọlọ́ọ̀bá tó mọ̀ ọ̀rọ̀ sọ ọlọ́sọ̀kẹ́ alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ tọ́lọ́ní ẹ̀yìn ṣe ìtọ́jú gbogbo ẹ̀dá pátápátá Ar-Rahman Ar-Rahim aláàánú tí sì ń ṣe àánú bó ṣe dá ìdánwò bá fi tó tọ́ba torí òbí ìbò ní ìlú ìlú àwọn tọ́ba ní Ar-Rahim ar ó ti níbi abájọ kí kọ́lọ̀ bá ìdánwò mọ́ ẹ̀ oní àyè wípé Ar-Rahman. ọ ń sọ̀rọ̀ nípa ìtìsọ́ọ̀kù oge rahman ikú mọ̀ ọba ọba tó ní àánú ni arrohim ń ṣe àánú nígbà tó bá lágbájá ni ọmọ rẹ̀ ṣùgbọ́n ọmọ ni tí a sọ̀rọ̀ bàbá yìí ọmọ asọ́rán télò ni èyí ah, eh, eh, eh, ni ó tó ní ó ó bọ̀ àdìgbọ́lá ó tó jẹ́ kókó ṣe tó náà ní tọ́ dáa jù nǹkan fẹ́ fàyọ́ mẹ́ nìyẹn ètò wa parí ẹ̀ alẹ́ ọ̀gbọ́n mi ẹ́ òun náà ní ètò wa ti yẹn níwájú yẹn lọ́dọ̀ àwọn onínáàmù wọ́n lè máa ṣe tọ́wọ́ àbùmọ̀ kí wọ́n sọ pé àràmọ́ lọ́wọ́ ìmù ike níyàtọ̀ ìfọ́tẹ̀rì ike wo àràmọ́ lọ́wọ́ ìmù wọ́n lè gba àràmọ́ lọ́wọ́ ìmù kí wọ́n sọ pé níyàtọ̀ ìfọ́tẹ̀rì àní àràmọ́ lọ́wọ́ ìmù ṣùgbọ́n bíi ti ètò àánú sórọ́tò pàtì àtọ́jú àyà kejì yìí kò sí kẹrà àmì ìró ẹ̀yìn àwọn ṣẹ́kù wa ó tún fẹ́ jù àlọ́ lórí ẹ̀ kò sí kẹrà àmì ìró bí kékeré wọlé kẹsìrọ̀ lọ arahmani rahim ṣùgbọ́n bí bisimilayi rahmani rahim tó bá wọ̀ lórí ṣe tó bá ti mọ̀ ìdí kìí ṣe tó bá ti gbà ìdí kìí ṣe àyà kan nù wọ̀ áyì ìyẹn kékeré ṣe àyà kan sórọ́tò pàtì àtọ́ so abala ayà kan ní suratul naml innahu min Sulaiman wa innahu bismillahir rahmanir rahim ṣùgbọ́n níbẹ̀rẹ̀ àwọn súwájú yẹn gẹ́gẹ́ ta sọ síwájú ní síwájú èsì pé tó rí lẹ́yìn insha Allah tó yẹ kó ní bọ́tà ọmọ ìdíyà àtàwọn mìíràn àwọn afọ àwọn pé òun dájú lọ́tọ̀ àwọn súwájú yìí àwọn náà dájú lọ́tọ̀ lọ tọ́ba sọ pé bismillahir rahmanir rahim lọ́dọ̀ àwọn oníná rahmanir rahim ó sì rahmanir rahim ṣùgbọ́n nínú àárín ètò wà nínú sọ́láṣọ̀ pàtì abẹ́rẹ́ kò sí kẹ̀rọ àmì so wọn bá ká gbọ́ yìí fọlọ́ jẹ́ kí ó wúlò fún wa wọn láti tóbi rẹ̀ wọn láti rẹ̀ so a ti fi rẹ̀ lórí pé Ar-Rahman Ar-Rahim ọ̀rọ̀ tó pọ̀ lọ́wọ́ àmì kò sí sọ fún ó fi túmọ̀ sí pé ọlọ́ọ̀bá ni aláàánú ó sì ń ṣe àánú ọ̀nà tí sì ń gbà ṣe àánú ọ̀nà oríṣiríṣi ni àánú ọlọ́run tó gbé lórí wa ọlọ́mọdé ògbó ọlọ́run yóò máa pọ̀ sí òun ọlọ́run yóò jẹ́ ká àánú rẹ̀ láti wá bá bí yapa rẹ̀ ètò abábí yapa rẹ̀ sàmójúkò fún wa ẹrú ẹlẹ́sẹ̀ ni wá sàmójúkò fún wa sàánú wa láyé sàánú wa láyé kìyàmà ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار